mo gbọ́ lẹ́nu ẹ̀gbọ́n bàbá mi tí ń jẹ́ mọ̀jámi ọmọ járí àlànsọ́rí ara màdínà yakol sami'tu rasulallahi sallallahu alaihi wasallam ó ní ọgbọ́ tó ti sẹ́ ọlọ́run kíkẹ́ àtìkẹ́ ọlọ́ba àmọ́ ló bá sọ wípé yaqtulu bunu mọ̀ríyàmọ̀ dajjal isa ọmọ mọ̀ríyàmọ̀ ọ̀pá dajjal bíbábì lud lẹ́nu ọ̀nà lúdì mẹ́ẹ̀lì mẹ́sàn-án sí jerusalem ní lud wà ọmọ ẹnu àdìsí o ọmọ ẹnu àdìsí o ní four volumes volume four rẹ̀ àbúdáwúdà tó rè é o jíǹsì ẹlẹ́ẹ̀kẹrin tó ni mo tó fẹ́ ka o súnáni àbí dáúdà rèé o bí àbátúngbẹ lè gbọ́ kí wọ́n tó sọ o. a ní nàwáàsì bíní samoan alikilaabi ọ̀rọ̀ ilé wa látọ̀dọ̀ nàwáàsì ọmọ samoan ìran kìláàbí kọ́ọ̀lù zakara rasulu láìsọ sam dajal àrẹ́bí kíkẹ́ àtijọ́ ọlọ́ọ̀bá máa lọ bá a sọ̀rọ̀ dajali fakọ́ọ̀lù àrẹ́bí wípé ẹ̀yìn yakuroj tí dàjáàlì bá dé tó bá jáde sáàrin yín wàhánà fi ikàn tí mo sì ń bẹ láàrin yín tí n tí kú láyé fàánà àjíjù dù nẹkàn èmi ní ìbáyín kojú dàjáàlì kò ní kàn yín rárá wọ́n yá horoj tábí bí tí dàjáàlì bá dé wọ́n láti fi ikàn tí n bá sí láàrin yín mọ́ tí mo ti kú fàmùrọ̀hùn àjíjù nọ́fsì ẹnì kọ̀ọ̀kan ni ó gbèjà ara rẹ̀ o wallahu khalifati ala kulli muslim àrẹ́bìlọ́lọ́ ń rólé gbogbo àwọn mùsùlùmí yọba ń rólé àwọn àjọ mi ọlọ́ọ̀bọ bá ń rólé àwọn àjọ mi àwọn mùsùlùmí. famani adraka omi nǹkan ẹnikẹ́ni tí dàjálì babaláyé nù yín fàlìyẹ́kọ́rọ́ alẹ́ ìfàwátì hasura tìlkaf tọ́tọ̀ ọkà ìbẹ̀rẹ̀ suratul kaf kọ́ mọ́ ká fàyínà hajj wàrí kùn min fitnati ele online kó nù àdéhùn títà jáde ọ̀dà rẹ̀ tí ì sọ àwọn èèyàn di kèfèrí ńgbọ̀ ọba dé tírénì ni ó sọ àwọn èèyàn di kèfèrí lọ́dọ̀ àmàdíà kólínà wà má lóbùtò òfìlẹ̀ àrídì àwọn abẹ́rẹ́ ànábì sọ sáà pé ọdún mélòó ni dàjáde ó lò lórí ilẹ̀ báwo ni ó ṣe pẹ́ tó kọ́ ànábì ní àrùbà òun nà yẹ òun mà ogójì ọjọ́ ni tírénì ní ológójì ọjọ́ lọ́dọ̀ àwọn èèyàn wa yàwó mọ́kà ìsánà ànábì ní ọdọ́ kan rẹ̀ yọ̀ọ́ dàbí ọdún kan wà yàwó mọ́kà sahar صلوا على النبي الكريم bí a ti wà ní ìsìn àsìkò ti lọ aago méjìlá ó ku ìṣẹ́jú márùn ìkìlọ̀ kan tí mo kàn fẹ́ ṣe fún tọ̀túntòsì ni pé ẹ ká rántí pé ọmọ ìyá ni gbogbo wa bá a bá tiẹ̀ tó bá dàbí ẹni pé ìgbàgbọ́ wa kò papọ̀ lórí nǹkan kan náà lónìí ìjà kọ́ ló lè ṣe é yanjú ẹ̀ ẹ má jẹ́ kí àti àbá kínní àti àbá kejì ẹ má jẹ́ kí ohun ìjà ó wọ kínní náà ẹ tá a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú pẹ̀lú àlàyé èyí tí ò yé kálukú lónìí tó bá wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run pé yóò yé lọ́la yóò kúkú yé èyí tí ọba sì ní yé ẹnìkan kan gbogbo aráyé yìí ò lè fọ̀rọ̀ yé ẹnìkan mọ́ ọlọ́run lọ́wọ́ tọ́lọ́run ọba fẹ́ fi yé gbogbo ayé yìí ò sì lè ṣe ẹnìkan lọ́nà tọ́lọ́run bá fẹ́ fi mọ̀nà nítorí náà kọ́lọ́run ọba ó dàkún kó fi gbogbo wa mọ̀nà bí a ti wà yìí ká rántí pé níbi tí bí a ṣe sọ pé aago méjìlá fẹ́ ró àsìkò ti lọ a ó gbọ́ ìbéèrè díẹ̀díẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n kó tó di pé a gbọ́ ìbéèrè díẹ̀díẹ̀ yìí bóyá ìbéèrè méjì méjì àbí mẹ́ta mẹ́ta ni a fún apá kọ̀ọ̀kan mo fẹ́ fún wọn ní bóyá bíi ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá sí i kí oníkálukú fi káàdì ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n wá fi ẹsẹ̀ ọ̀rọ̀ wọn múlẹ̀ gbọ́n lórí gbòǹgbò wo lẹ fẹ́ ká dúró lé gan-an pé lórí ń tẹ̀ ń bá bọ̀ látàárọ̀ yìí o ń tẹ́ ewé náà lẹ̀ ń wé o àbí àti apá kan ti gbà fún apá kejì bápá kan bá gbà fún apá kejì tó wàhálà pin àjẹ́ pé kákẹ́rù ká máa lọ lé lóhùn ṣùgbọ́n wọ́n bá jẹ́ pé ẹ tí ì gbà fúnra yín tó ẹ a jẹ́ pé kí ntí ẹ fi gbà ntápá ọ̀tún ò fi gbà fún apá òsì ntápá òsì ò fi gbà fún tọ̀tún ní ká wá wò ní ìsìn kí a fi ẹsẹ̀ ọ̀rọ̀ náà múlẹ̀ ẹ amadiya tó ọ̀rọ̀ kàn yìí ìṣẹ́jú mẹ́wàá péré aago méjìlá ó kù ìṣẹ́jú mẹ́ta. Hmm. adúpẹ́ ní ọwọ́ ọlọ́run ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ ni pé ohun tí à ń bá bọ̀ òun náà ni ànábì Ìsá ó ti kú ní àbí ń bẹ ń sánmà ṣùgbọ́n àfa ọbẹ̀ o ọ̀rọ̀ ọ̀sọ̀kalẹ̀ ló tún kan ọ̀rọ̀ sísọ̀kalẹ̀ tọ́pìkì míì ti lọ lérí ń ta sọ̀rọ̀ lé lórí ìwé tí wà ń wájú mọdúrétọ̀ ni wípé ànábì Ìsá ó ti kú ni àbí ń bẹ ń sámà gbogbo ogún ìtẹ́jú tí wọ́n ló gbẹ̀yìn yìí wọn ò tiẹ̀ wá lọ bẹ̀ mọ́ nígbà wọn ò rí tí wọ́n wì mọ́ ẹni. ẹlẹ́ẹ̀kejì à ń fi alukurani tú kurani àbá òrí alukurani bí tú kurani tẹ́fsìrì ní lọ ráàyù ní tẹ́fsírì ọpọlọ àwọn onítẹ́fsírì kálukú ń lo ọpọlọ ẹ̀ bó bá ti rí ni ṣùgbọ́n lérí ibi tá a wà yìí àyà kan bẹ tá a ti fọ́ọ̀kàn kẹ́ mo sọ pé orí kẹta orí kẹrin orí karùn-ún lọ̀rọ̀ yìí sátàǹfà yìí ó ku orí karùn-ún tá a tiẹ̀ ti fọ́ọ̀kàn rárá ibi tọ́lọ́run gbé sàlàyé nípa ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ àjíǹde lórí ọ̀rọ̀ anábì Isa alayhi salatu wassalam ọlọ́run ní tọba ìdíjọ́ àjínde òun ó béèrè lọ́wọ́ Isa wípé àhàntà kúlítà lè ná sí àǹtẹ̀ òsì níwáhùnmí ìlàháìní min dunillahi. Quran chapter five verse one hundred and seventeen to one hundred and eighteen àsìkò tó láti máa kalágbáwé ìdìbò ṣe yẹ lọ ọlọ́run ní òun ọlọ́run ọmọ òbí ànábì yìí sáléèrè yóò fún ní kúérì wípé ṣé ìwọ lọ sọ wípé káwọn èèyàn máa pè ọ́ lọ́nà nǹkan ìyá rẹ náà ọlọ́run kan kó wọn náà wá di kẹta tó bá dijọ́ àjínde ṣùgbọ́n ọlọ́run ní èsì tí ó máa fọ̀ fún mi ọlọ́run tó so èsì fánàbí Muhammad wípé òun ọ̀sọ́ bẹ́ẹ̀ o tóun bá ti ẹ̀wí bẹ́ẹ̀ rọ ọlọ́run bá ti mà ṣùgbọ́n wọ́n làmá táwà fáyé ní nígbà tó o ti pa mí nígbà tó o ti pa mí níbo làbá fẹ́ fi yẹn sí. alukurani gẹdẹgbẹ ni o ọlọ́run wọ́n làwọn atọ́wà fáyítà ni isa sọ wípé nígbà tí wọn ọlọ́run ti pa mí ìwọ̀n ọmọ ti ń ṣẹlẹ̀ láàrin wa ṣùgbọ́n nígbà tí wọn ń bẹ láàrin wa ìwé ọ̀sẹ̀lẹ̀ nípa báyìí gbólóhùn yìí anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith buhari volume six báàbù kìtàbù tẹ̀fìsìrì lórí súrà yìí náà gẹ́gẹ́ àtàyà yìí náà gẹ́gẹ́ lànàbí sọ̀rọ̀ lé lórí ń bẹ̀ ọ wà ní àyín ní page sixty nine ó ní tó bá di níjọ́ àjínde ó ní àwa mùsùlùmí a máa dà lọ́ọ̀tún a máa dà nígbà tá a bá wá dà dọ́dọ̀ ọ̀hún wọ́n wà á lọ sọ fọlọ́run pé àwọn èèyàn mi nìyí ọlọ́run wọn wà á sọ báyìí wípé nígbà tí òsì láàrin wọn ọmọ bí wọ́n ti islam. onígbólóhùn tó ń lọ wàá sọ òun náà ní gbólóhùn tánàbì yìí sásọ yìí wípé wà làmọ́ táwà fàyẹ́tà ní nígbà tí ìyá ọlọ́run tó tẹ pa mí ìmọ̀ tí wọ́n ṣe má. nípa báyìí gbólóhùn tí ọlọ́run tánàbì yìí sásọ yìí ọlọ́run òfin kún wípé kọ́ sọ wípé nígbà mo padà lọ ayé sọ́dọ̀ wọn ìdí mo ṣàtúnṣe nǹkan ọ̀hún nígbà tó ti pa mí níbẹ̀ náà lọ́kùnrin ọlọ́run ti nti o fìbí njọ àjínde lọlọ́nsọ nínú ayá o bí yóò ṣe nínú gẹ́lẹ́ wàyí o àwọn tẹ́pítìrì ń bẹ níbí tẹ́mi náà fẹ́ yà lọ oríṣi méjì sí mẹ́ta èyí tó ṣàlàyé nípa gbígbé ànábì yìí sá sọ́dọ̀ ara ẹ̀ wípé kìí ṣe gbogbo lọ lábara o bí kò ṣe wípé ó gbé lọ ní ti ipò àti ọlá ni tí yóò bá ti wọ́n kà lẹ́ẹ̀kan ògèrè ni wọ́n kà wọ ọ̀ka tẹ́tìrì tí wọ́n ṣe sísàlẹ̀ rẹ̀ tí mo ní wọ́n kà o tí gbogbo àwọn bàbá wa Adam àwọn bàbá wa ní Ìlọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo wọn náà tú nísàlẹ̀ rẹ̀ wọn kà o wọ́n kàn ka ògèrè wọ́n dákẹ́ ẹ̀ kà á. ìtumọ̀ rọ́bù ikọ̀ àláyà ni wípé èmi yóò gbé wá sí ọ̀dọ̀ mi ní ti ọlá àti iyì ọlọ́run gbà á là kúrò nínú ikú ègún. àwọn àfáà àwọn àfáà tí. Al-Quran chapter five. five. verse one seventeen to one eighteen. one seventeen to one eighteen. ọ̀yá ẹ̀ máa nìṣó èyí tí yorùbá tí wọ́n kà ní ìsinyìí chapter three nìyẹn o tí yorùbá tí ẹ ṣẹ̀ṣẹ̀ kà tẹ́ ní ìsinyìí. ẹ kéèsì ìṣẹ́jú tí a fi pariwo dáwà dúró wàá lò ó sàlám ikú ègún ni wọ́n fẹ́ kó kú ọlọ́run ọgbà bẹ́ẹ̀ fún wa kí ni ń pa yín lẹ́rìn n tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni wípé ànábì yìí tá a lè sọ láti mọ̀sálá àwọn ìyẹ̀wò tí bẹ́ẹ̀ fi ikú ègún pa ọlọ́run wa ni kò ní kúkú ègún àmọ́dé àgbà fànàbí yìí sá òkú pọ̀tọ́wọ́ èèyàn kú ọlọ́run lọ pa á fúnra ẹ̀ kí ló wáá dé iná wọn sì tún níyà yín wípé rọ́ọ̀fù ká ìláyà yẹn sẹ́ ẹ̀tútù ká mi ò mọ ní tọ́ba ariwo mẹ́ ìtumà ìtumà rọ́ọ̀fù ká ìláyà ni pé èmi yóò gbé wá sí ọ̀dọ̀ mi ní kí ọlá àti iyì ọlọ́run gbà á láàbò nínú ikú ègún. níta bèrè wa náà nìyẹn kí lọ́fẹ̀ẹ́ rí ń bẹ onye kí lọ́ọ́ fariwo. ó yẹ ká lè ṣe làákàyè lórí gbólóhùn yìí nípa báyìí lẹ́yìn ayà tí mò ń ká lọ fún wa ọlọ́run ní ànábì Ìsá yọ sọ báyìí wípé máa tàwà nígbà tó ti pa mí ìmọ̀ ti ṣẹlẹ̀ láàrin wọn ìrẹ́ ni ọjẹ́ ẹlẹ́rìí lórí wọn gbólóhùn yìí fi hàn wípé àdéhùn ọlọ́run wípé pa ó sì ti lẹ́yìn ìgbà tá a bá gbà wípé ànábì Ìsá ti kú nígbà náà ló tó kan ká tó mọ́jọ́ mi fún tọ́pìkì tí àáfà àfẹ́ yà lọ rẹ́rẹ́rẹ́ o lérí pé bóun ni ó ṣe dé. nípa báyìí àwọn tẹ́pìtì tí mo fẹ́ kí a yẹ̀ wò. ó kù bí ìṣẹ́jú méjì ṣùgbọ́n wọ́n sọ ìṣẹ́jú méjì yín di mẹ́ta torí àríwá. ìkíní náà ni tẹ́pìtì mẹ̀rájí mẹ̀ráwù làbí dí mo kọ́ fẹ́ ká wò ojú ewé ọgọ́rùn-ún mẹ̀ráwù làbí dí ojú ewé ọgọ́rùn-ún ó wà tí ẹ bá bẹ́ wò. ẹ bá ń gbiná sí. pínká ìláyà yìí ó ní minal harili ìlàmàlì karamati wàá ìlàmàlì sàwábíkà ó ní ntótúmọ̀ sí ni wípé ààyè àpọ́nlé mi òun náà ní ráfíùkà ìláyà tọ́lọ́run bá lòun bíbà ìjà sí àti ààyè ibi tí ń gbé sanwó lẹ́sàn-án kì í ṣe gbogbo lọ́ọ̀dọ̀ ara ẹ̀ láàyè bákan náà ìdí àwọn tẹ̀síìrì mọ̀rágí volume six page thirteen to fifteen. ó kù ṣẹ́jú kan àtààbọ̀. ó ní ìnànlá àtàwà fáwọn òbí dúnìyà ọlọ́run paláyé túbọ̀rọ̀ fáwọn ìléhì ó gbé lọ sọ́dọ̀ rẹ̀ kàmáyà fa ìdírísù alayhi mọ́sálàm gẹ́gẹ́ bó ṣe gbé ìdírísù alayhi mọ́sálàm lọ sọ́dọ̀ ara ẹ̀ bó lọ́lọ́run ṣe gbé ìdírísù lọ́dọ̀ ara ẹ̀ nígbà tó kú tán ó kú láyé ọlọ́run ṣàgbéga fún un fọ́nà fọ́nà mọ̀kánà àlíyà lọ́lọ́run fún Idris ṣùgbọ́n àgbà pé Idris ọ̀lọ́ láàyè bẹ́ẹ̀ gan ni tẹ̀sílì yìí náà ti wí pé ẹgbẹ́ bọ́lọ̀ ń ṣe gbé ànábì Idris gan bó ṣe gbé gangan bẹ́ẹ̀ gan náà ló ti ṣe ànábì yìí sá kì í ṣe pé bọ́yá ó gbé lọ láàyè gẹ́gẹ́ bíi ti Idris ni tẹ̀sílì mi ṣàbátún wo tẹ̀sílì Munir tẹ̀sílì Manar yes. Column six, page twenty to 21 kìí ṣe pé ó gbé lọ ní ti ara bí kò ṣe wípé ẹ̀mí ẹ̀ ló mú lọ lẹ́yìn ìgbà tó ti kú tán ni torípa báyìí ọ̀rọ̀ àwọn onítẹ́fìlì náà ráàyù ni wọ́n ń lò ọpọlọ ni ṣùgbọ́n síbẹ̀ náà láti lè fi hàn wípé gbogbo dẹ́pítì tá a gbà fẹ́mi lé lọ́sùn àti lọ́sì ọ̀rọ̀ wọn papọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ní tó túmọ̀ sí náà ni wípé lẹ́yìn ìgbà tó lọ́n pa ànábì yìí sátán ló tó gbé lọ́ọ̀dọ̀ ìṣe gbogbo lọ láàyè lábara o bẹ́ẹ̀ yẹn bá sì kú ọ̀dọ̀ lọ́nà lọ́lọ́. tó ibi tí ó fulẹ̀ sínú. fún gbogbo èèyàn tí ọba gbọ́ ọ̀rọ̀ yìí gbogbo alẹ́ àtẹ̀rí pé ànábì muhammed sọ̀rọ̀ sọ fún ànábì isa ń padà bọ̀ tọ́ba pé ànábì isa bá ti kú ni gẹ́bí ìjọ ọmọdé àti ń sọ kò tún ní padà wá jíṣẹ́ tó kù alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọlọ́run sọ pé wàlákì ṣubbi aláhùn inú àyà suratu nisa ìkúrán four verse one hundred and fifty seven tá à ń kálẹ̀ kan àfijọ́ isa fíìlì mọ̀jọ̀ òwúlò ni ṣùgbọ́n mo rò pé wọn ò mọ̀ bẹ́ẹ̀ ṣubbi àwùwà ti wà nú ẹ̀ ẹlòmíì tọ̀dọ̀ ìsá òun ni wọ́n kà máa gbélé ìbò ọlọ́run gangan ló fi sọ ń tẹ̀síìrù ẹlẹ́ẹ̀kẹta mi ò tiẹ̀ ka tẹ̀síìrù kankan náà tí mo sọ táwọn ní tẹ̀síìrù mọ̀ ká mọ̀ ká díìsì buhari mọ̀ ká mùsùlùmù mọ̀ ká tìrìmìtì àwọn amadíà ní tẹ̀síìrù ni àdìsí ànábì mọ̀ kì í ṣe tẹ̀síìrù. àbákan náà yàtàwà fáàkùn bẹnu kùránì lọ́nà tọkọ inú suratul an'am quran chapter six verse six ọlọ́run ló yàtàwà fáàkùn fún oorun وهو الذي yàtàwà بالليل ويعلم ما wàyà بالنهار ráàtùn bì nàhàr ọlọ́run lẹ́mi lọ́ba tí kò yín lóorun lóru yàtàwà fáàkùn bì lè alamajẹ òtu wàyà alámùmájà ráàtùn bì nàhàr mọ̀mọ́tẹ́ tó ń ṣe lọ́sàn-án sáà kú ni tánà bí bá fẹ́ sọ̀rọ̀ alẹ́ á bí sùnmí àmótù wá orúkọ rẹ̀ ọlọ́ọ̀ba ni wọ́n èsùn àmótù wọ́n àyà ní sì tó yìí jí padà tọ́lá tó jí láàárọ̀ yóò sọ pé alihamudulilayi lẹ́dí àyà ni báàdà máa mọ́ta ni wọ́n yìí lé ìlóso ọ̀pẹ́ ni bọ́lá ọba tó jí wa padà lẹ́yìn tó ti kọ́ á lóorun àmọ́ta àà inú àdínsì Bukhari ẹsẹ̀ ń sí ọ̀rọ̀ gbọ́ tó báyìí ọ̀rọ̀ báwọn mo tọ́ àlọ́ sínú sọ́dọ̀tò sokoro tẹ́ẹ̀fì nǹkan bíi sáwọ́ òkun padà bọ̀ inú Quran chapter forty three verse sixty one verse fifty seven dé sixty one ó yẹ ń lo ṣùgbọ́n torí àsìkò tó kéré mo lo verse sixty one nìkan ṣùgbọ́n èyí tẹ́ fẹ́ kọ́lẹ̀ kọ́ láti fifty seven to sixty one ọlọ́run ní wà ń nà ó là ń mòlè sáà fàlàtàmtàrú nàbíhà ọlọ́run ní àmì tó pẹ́ ayé tẹ̀ ẹ́ dé ní sísọ̀kalẹ̀ yìí sá wà ń nà ó lè ń mòlè sáà ó nu fàlàtàmtàrú nàbíhà ẹ má ṣe èméjì lórí ọ̀rọ̀ yìí sọ́ọ́tù tó kúrò verse fifty seven to sixty one eléyìí ọba àwọn. àyà tó ti lọ kànú sọ́ọ́tù mẹ́ẹ̀dẹ̀ one and sixteen ọ̀rọ̀jọ́ ọ̀dàjọ́ náà ànábì sáwọ́ ti padà ayé tó ti kú àlùkí àmà ni ọlọ́run àmọ́ bírèèrè òun kì í sáyé ọ̀rọ̀ ara yìí àwọn òṣìṣẹ́ fẹ́ kú àbí òkú rárá ọ̀rọ̀ ọjọ́ ọ̀dájọ́ lọ́rọ̀ ń sọ pé tàdíjọ́ ọ̀dájọ́ wẹ̀díkọ́là lọ́ọ̀yà ìsà àhántà kúntàlì nọ́ọ̀sì ìtàkìdú níwọ̀ yẹ ìlà ẹ̀yìn mi ọjọ́ ọ̀dájọ́ ni ẹ̀sìn kan láti bẹ̀rẹ̀ mo fẹ́ bí Imam Ahmadu mo fẹ́ kà yìí volume six rẹ̀ ni mo fẹ́ kà yìí o page twenty seven ẹ mọ ẹ mọ àdìsẹ́wọ̀n kò díẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ aka díẹ̀ lẹ́nu ẹ̀ àníbìsọ̀ sọlá ń bọ̀rọ̀ lọ ó ní wà yókùbádùn yìí sábùnù mọ̀ríyámà wọ́n wà á pa níbi yìí sá ọmọ mọ̀ríyámà wọ́n wà ní ìyàwó mùsùlùmí àwọn wà bọ̀ bí òkú rẹ̀ wọ́gọ́sà lùwù wọ́n wẹ̀ wà hápàdó hánàtú wọn fi lọ́fíńdà síra àti òwú sí gbogbo ojú wọn mọ́ ẹ̀ wà á pa nóòwù wọn fà aṣọ sí aṣọ tí wọ́n fi wé òkú la wọ́n fi wé wọ́n sọ lú àlẹ́ yìí wọ́n kírun sí i la wà á fàrú làhù sàárè wàdà fà nóòwù sì gbé yìí sásẹ́yìn. àbúdáàdà mo tó fẹ́ kàyé o mo tó fẹ́ padà kàdísí mọ́ ọ̀ka lọ́lẹ́ ẹ̀kẹta bọ́ọ̀lù ń náà ni o page one and seventeen At hadith two four thousand four hundred three hundred twenty-one four thousand three hundred twenty-one ebi mo ti dúró lẹ́ẹ̀kan ní ti mo ní ìsìn tọ́lá sí kò tí ń lọ. kọ́nẹ́yà Rasulullah àníyàn òjíṣẹ́ ọlọ́run hadal yomulẹ́dì kasana sọ́jà kan so tí ó dàbí ọdún kan yìí àtẹ̀fínà fi ìsọ̀lá tó yomi wà láyé la sẹ́nu ọjọ́ kan ọ̀sán kan láàmú akínú ẹ̀ irú ọ̀sán kan òru kan sẹ́ni ká máa kírun ọjọ́ kan tí ó dàbí ọdún kan ní gígùn yìí kọ́lá là àníbìní rárá o. tètè ó gùn bí ọdún kan yìí tí èpinnu ọdún kan wa súnmọ̀ yẹn ń sílò yìí sábúrò mọ̀ríyámà àníbìlẹ́yìn eléyìí ní sàmọ́ mọ́ríyámà ọ̀sọ̀kalẹ̀ indal manara ti bèèdọ́ sórí sóró funfun ṣàríkìyà damascus sóró funfun ìyọ òrùn ayé ní damascus kábítà syria àníbi tún lu èdè tí ọ̀pá yé dòní ìlú damascus damascus ń jẹ́ dòní o àníbi sọ́ka sọ̀kalẹ̀ sórí sóró funfun bẹ̀ sọ́wọ́n àmọ́dé àti bíi ṣe sóró funfun míì wọ́n ti tẹ́sí lu olórí wọn ní india kọ̀díyá ni wọ́n ti ṣe mo ti kàánù wèé fayodrefu indabadi ludi ànábì Ìsá wá bá dàjáàlì ní ẹnu ọ̀nà ìlú ludi fayakitulu yóò sì padà jáàlì. Ah, lẹ́yìn tọ́lọ̀ ń wí tánàbì wí àròsọ lókù àti sọkúsọ téèyàn bá sọ. mo tún tún sọ yìí pé wọn àkà ànábì Ìsá èbú o torí pẹ́lú sọ pé wàá máa sọ́là bú inú kùránì o ọlọ́run ni wọn àkà ànábì Ìsá èbú àmàdí ànìkan lọ sọ pé wọ́n kàn ọlọ́run wí bẹ́ẹ̀ ànábì ò wí bẹ́ẹ̀ gbogbo àwọn àfọ wí bẹ́ẹ̀ tẹ̀síìrù mọ̀nárì tó ti sáré lọ dárúkọ lẹ́ẹ̀kan òun ní wájú mi o tẹ̀síìrù mọ̀nárì ò wí bẹ́ẹ̀ o tẹ̀síìrù mọ̀nárì rèé o volume six rèé o láti page seventeen títí dé page fifty four ọ̀rọ̀ ànábì sánìkan lè sọ ọ̀rọ̀ ànábì ní sánìkan lè sọ o ẹ wá gbọ́n tó wí kémi ọ̀yà kàlábà tó láwọn òrìkà tí ń lárúbáwá wàá wákọ̀ láwùn ṣubú hà àfijọ́ ṣẹlẹ̀ sí wọn rújúrújú ṣẹlẹ̀ sáwọn Yahudi fàdọ́nù ànàwó sọ̀là bu yísà wọ́n á ròyìn pé sọmọ mọ́ríàmù làwọn kàn wàyí nàmọ́ sọ̀là bu géèrà wù ẹlòmíì yàtọ̀ sí yísà wọn kàn o tẹ̀síìrù mọ̀ náà rì o tẹ̀síìrù mọ̀ náà rì nu o tẹ̀síìrù ní page ṣe tótóka wọ́n ní tótóka o. ẹ jọ tẹfsiru wo lẹ ń kà nípa. tẹfsiru mọ̀nárì ni o wọ́n ní má lo tẹfsiru lẹ́ẹ̀ka àwọn náà wá padà wá lò ó fi hàn pé ọ̀rọ̀ wo ni dájú àfijọba dọ́dọ̀ àfa. ẹ dákun ẹ òun náà ni o volume six page eighteen volume six page eighteen tẹfsiru mọ̀nár m-a-n-a-r àwọn náà náà mọ̀ lo tẹfsiru wọn ti wá padà lórí torí pé òun ò lè Ah, ẹ wá wo page fifty seven rẹ ó wá ti sọ dídí ọ̀rọ̀ nípa olórí ìjọ Ahmadiyya olùsọ olórí olórí ìjọ Ahmadiyya Ghulam Ahmadu alimọ̀síwò indi alikọ̀dìyàní ẹ tó fẹ́ ní Jésù ilẹ̀ India ti aráàlú kọ̀dìyàní odidi ọrọ ló sọ láti page fifty seven téèdé fifty nine ńgbà tó wàá parí rẹ̀ lórí gulamu Ahmadu olórí ìjọ Ahmadiyya ńgbà tó wàá parí rẹ̀ wá ní wàkúrú hàdá gbogbo tí mò ń sọ yìí o yóò mọ́lùbí ismi sọ̀lì ibi olórí ìjọ amadíà ń forúkọ ànábì yìí sá orúkọ àgbélébù fi ń sọ̀rọ̀ wàrọ́pà àṣánà ọ wá sọ pé ọlọ́run kàn gbé sága ni lẹ́kọ̀ kì í ṣe kó gbé lóòkè fàyínà wúwà ó ní borí tí wọ́n fi ń wà mímọ̀ wàràdà mí ń kẹ́sìrì mọ̀ sí ìsọ̀lì níborí tẹ̀ ń wí wúwà pẹ̀lú tànàbí Muhammad sọ yìí pé tànàbí sábà padà dé yọ àrùn bí àgbélébù níborí tẹ̀ ń wí wúwà wà má kánà kọ̀dìyá ni ó ní ara àwọn lẹ́sìn kọ̀dìyá ní ìjọ amadíà ọ̀jẹ̀ nǹkan kan ilá hádìá lè dáwọ́ láti mi dúwálì sọ̀lì ibì àfi ẹrú fáwọn ìjọba kan náà ìjọba kiri àgbáyé ìjọba Britain ní lóyìn wàhálà kí mú sùúrù gbàsárì ṣùgbọ́n nù sẹ́ ọmọ ènìyàn ànáwó láyè ìdíwọ́ máa dùn ìlà pé ìṣe ọmọ èèyàn ni pé ẹnìkan ò ní kẹ́ ẹnìkan lọ bí nǹkan máa máa kánà bàyí dàmí náà máa kúrì wọ̀lì máa kúrì bó ti wù kí nǹkan náà ò jìnnà sílẹ̀ àkáyè tó àti tọ́lọ̀ ń sọ tó bẹ́ẹ̀ nìkan bá ti pè wọ́n. ọ̀rọ̀ yẹn kú ìṣẹ́jú mẹ́ta. ẹ ìlàwọ̀ yẹn jíjù fi hì mọ́ ìsọ̀dínkù bó ti kọ́ ọmọ moto àkàyè mu tó kó tó má bàtọ́ lọ́wọ́ mu tó yóò tọ́ lẹ́nìkan tí ó gbàgbọ́ lódodo ló jẹ́ wọn gbàgbọ́ láàmú amadu bọ̀ wàyẹ sàdíbù làwọn òòyọ̀ rẹ̀ ní tí ọmọ àtẹ̀lé fànásàlù láàtà àyídàbílì dáyà àwọn àbẹ̀ ọlọ́run kọ́kọ́ lọ́wọ́ sọ àánú láyé lẹ́wọ́ kó jẹ́ àmọ́ tẹ̀lọ́ náà mọ̀ lọ́wọ́ wàlí sọ mílẹ̀lì gàwá ọlọ́run sọ akó ònú kádé ní àánú bí tiwa o. tẹ̀síìrù mọ̀nárì nu o pèjì fifty seven to fifty nine òun ni mo tó kà àwọn àtúmọ̀ ọ̀rọ̀ lò lónìí mo ti rò pé ó mo ti agbé àdìsí mẹ́ta dání nítorí ẹ̀ wọ́n máa ń lo àdìsí rọ́ọ̀kan nínú kásùlù gúnmà wọ́n máa ń sọ pé ń bẹ nínú àdìsí pé àìsà gbọ́ngbà tánibí nǹkan kàkà kú lọ wípé ànibí sọ̀sán sọ wípé tánibí ọlọ́run kan bá lọ mí ìtọ́ba dé tẹ̀lé ìdajì ọdún tó lọ òun ní ìtọ́ba dé tẹ̀lé ó lò ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ kì í sàdíìsì o kásùlù gúnmà ò sọ pé ni ọ̀ ń kọ tiẹ̀ lẹ́ẹ̀ni àwọn àpá àfẹ́sì tọ́pọ̀ rẹpẹtẹ anabi musa aleyhi salam one hundred and twenty years ló lò láyé anabi isa aleyhi salatu wa salam one hundred and twenty years ló lò láyé musa anabi musa one hundred and twenty years ló lò láyé ọ̀nbẹ́nu tíra ànùbú wọ́tù wọ̀lá nbìyà page one hundred and eighty five ẹ̀ bá mú kí wọ́n rí ànùbú wọ́tù wọ̀lá nbìyà page one hundred and eighty five anabi yìí sangba náà jẹ́ pé yóò lò thirty years ayé tó ayé pàdé ìsìtẹ̀ nǹkan nínú kọ́sùgbọ́n àbá sọ yìí yóò lò sixty years ayé káwọn ọmọdé ọwọ́ adam pé títí sí àtò lóòkè tó gbé kó lórí rẹ̀ tẹ́mbàsì ló kú ni ọdún mélòó ló lò pé tí yóò fi bá ìdajì ti musa mọ one twenty musa lò isa gbọ́dọ̀ ló sì ti gbà náà ọdún mélòó ló lò lọ́dọ̀ ẹ̀yìn amadíà ẹ̀ rí yan wí. anabi suleiman bá anabi dawuda bá ba suleiman náà ó lo one hundred years láyé ló kú anabi dawuda ọmọ rẹ̀ anabi suleiman ọmọ rẹ̀ ó wá lo fifty three years ayé kò sì dé jẹ́ ìdajì ọdún tí bàbá rẹ̀ dawuda tó ṣáájú lọ tápẹ́ tòótọ́ lọ́wọ́ pé ọ̀dà ní ọ̀rọ̀ tánàbí sọ lánàbí fún tápẹ́ tòótọ́ lọ́wọ́ jọrọ̀ wọn ò sì máa lò dájẹ́ ọdún àwọn tó ṣáájú wọn lọ kì í sọ̀rọ̀ ìkàkùkàlẹ̀ ń kà eléyìí ọba wọn. inú sílísílátọ̀ àhàdísì dọ̀yífà wàlìmọ̀ọ́dúà sílísílátọ̀ àhàdísì dọ̀yífà wàlìmọ̀ọ́dúà ẹ bá mú. bọ́ọ̀lùwà rẹ̀ àdì seventy seven ọwọ́ àṣẹ kọ́mẹ́ntì sí gbogbo àdísì irọ́ tí àwọn èèyàn wa máa ń sábà lóyìí lórí ọ̀rọ̀ kọ́mẹ́ntì sí i wọ́n ní àáfà wa hakim òǹrè o sẹ́lẹ̀sílẹ̀tọ̀ àhàdísì dọ̀yìnfà wàlìmọ̀ọ́dúà àwọn àdísì tọ́lẹ̀tọ́lẹ̀ táwọn èèyàn ṣàjọ tí wọ́n ń pè ládìsì àtàwọn ọ̀rọ̀ tẹ́pẹ́ nìkan ló hun tọ́sọ pànàbí ló wí sí sànàbí àkómojúlówó ọ̀rọ̀ ànàbí ọlọ́run ti bá yanjú èèyàn alihamudulilayi àáfà wa sọ̀rọ̀ lọ́gbà ó ní gbogbo àwọn àáfà lọ sọ̀rọ̀ lórí àdísì tẹ̀ ń gbé káàkiri wọn pé kì í sàdísì gbogbo àwọn àáfà lọ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ sí pọ̀ rẹpẹtẹ àáfàá wa hakim onísọ̀yí musadiraki onímọ̀nkárù ni mọ̀nkárù òun àdìsí tẹ gbé dání tẹ̀ ń sọ pé ìdajì iye ọdún tí tí ànàbí kan bá lò ní mi ò lò àtọ̀rọ̀ tẹ̀ ń sọ pé isa ti máa di nǹkan kan náà ni kì í ṣe nǹkan kan náà ànàbí sorúkọ tí màdé ọmọdé sorúkọ tí bàbá rẹ ọmọdé inú àdìsí tirimisi inú Abu Dauda inú Ibnu Maja ẹni isa ti màdé lọ́dọ̀ tí nǹkan kan náà nítorí pé lórí ti pèrè màdé ọládìsí mọ́ńkàrù ni àfa àwàbẹ́ hàkì ọ̀sọ́nà tíra rẹ̀ ó ní mọ̀ọ́dù làhàdìsí ni àdìsí mọ̀ọ́dù tẹ́nìkan hàn tí ń sọ pé ànábì ló wí o ní í ṣe. wàsálàmù aleykum rahmatulahi barakatu. láwọn ìjọ amadi amọ̀fẹ́ kí wọ́n dáhùn ìbéèrè. aláàjù ẹjọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn amadíà òun náà ní pé gbogbo tí wọn kà jáde nínú hadith fún wa yìí ìjẹ́ wọn gbàgbọ́ pé anabi muhammad ló sọ tọ́ba jásí pé anabi ni ẹ gbà fún kí ló ṣe tí wọ́n fi ń ṣe àríyànjiyàn báyìí. ìbéèrè ló abadiya bílà àbí ká pa ìbéèrè gbogbo ẹ̀ mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ni kẹ́ wá sábẹ̀ papọ̀. Ah, ẹ jọ ká máa dáhùn lọ́kọ̀ọ̀kan lọ́yà bìmílà. Ah, asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. Eh, ẹ jọ bí oníbèrè bá béèrè ìbéèrè ẹ jẹ́ kí a máa mú kí béèrè yẹn kó máa ní ẹjẹ́ wọn ẹjẹ́ wọn yẹn dà pé aṣíwájú ẹ̀dá Muhammad salam ọ̀rọ̀ tó sọ pọ̀ ọ̀rọ̀ tá a sì jókòó lórí lórí pọ̀ jù lónìí. èèwo nínú àwọn ọ̀rọ̀ tánàbì sọ tó fẹ́ ká fèsì lé lórí pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. ọ̀rọ̀ ó lórí ọkùn Jésù ẹ nípa ikú Jésù èyí tí wọ́n kà fún wa nínú àdéhùn tí wọ́n sọ pé àbú ìrànlá sọ pé sallallahu sọ pé. jésù yóò wá yóò kú wọ́n sì ṣe yóò sì wọ́n ṣe sí ẹ̀gbẹ́ sàárè òṣèlá muhammad a ó sì gbé dìde pẹ̀lú ànábì wa muhammad ǹjẹ́ a gbàgbọ́ pé lóòótọ́ ni ànábì ló sọ ọ̀rọ̀ inú àdìs. ẹ jọ àpò. mo rò kó ti yanjú báwọn. ẹ ṣeun ah, ọ̀rọ̀ yìí tí àáfàá sọ̀hún kì í ṣe ọ̀rọ̀ ànábì. ẹ̀dọ́ ah, ah. yóò ṣàlàyé ọ̀rọ̀ yìí tí àáfàá sọ yìí pé ànábì yìí sọ wà yóò kú wọn ó sì sì sẹ́gbẹ̀ẹ́ sàárẹ̀ ànábì kì í sí ọ̀rọ̀ aṣáájú ẹ̀dá Muhammad salam gbogbo ẹnu ni mo fi sọ mo sì wà lórí ìjókòó náà sì wà ń bẹ̀ òun tẹ́ mo tẹ́ fún wa wípé ànábì sọ wípé ńgbà ànábì sàárẹ̀ mi ni wọ́n ó náà èyí tí aṣíwájú ẹ̀dá Muhammad salam sọ nípa ànábì Isa aleyhi salatu wa salam òun lèyí tó mú wá nínú kìtàbù tafsir hadith Buhari kìtàbù tafsir eh? وكنت عليه شهيدا ما دمت فيه ولما توفيتني كنت أنت رقيبا عليه ngbàtí ànábì wa Muhammad salam tó ń ṣàlàyé ọ̀rọ̀ lórí aya wala ma tawafaita ni suratu maida tí anabi isa sọ lọ́jọ́ sí anabi wa muhammad salam ó ní nígbà tí ó bá di ọjọ́ kẹyìn gẹ́gẹ́ bí àfa àti sọlá àkọ́kọ́ yẹ kò rí bẹ́ẹ̀ ó ní nígbà tí ó di ọjọ́ ìkẹyìn ó ní ọlọ́run ọba ó bi òun léèrè gẹ́gẹ́ bó ṣe bi anabi isa kò sí gẹ́gẹ́ bí ó ṣe bi léèrè. ẹlẹ́ẹ̀kejì ó ní àkúlù ẹ mọ bá ń kà ó ní àkúlù ká máa kọ́lá abdul masi èmi ò sọ gẹ́gẹ́ bí isa ọmọdé àmọ̀ tí sọ mọ̀sí gẹ́gẹ́ bóyá sọ pé wọ́lá máa tàwà fáìtà ní nígbà tó o ti pa mí kì í ṣe nígbà tí ó pa mí afá ẹbí wa tún àárín yẹn wọ̀n fẹ́lẹ́ máa tàwà fáìtà ní kì í ṣe mọ̀dọ́rì kì í ṣe nǹkan tí ó ṣẹlẹ̀ nǹkan tó ti ṣe ni wípé wọ́n lè máa tọwọ́ fọ́ìtà ní lẹ́yìn ìgbà tó ti fà mí kún ta à ń tọrọ kí ìbànà lè. tí ọba tí ìkú ọ̀tọ̀ ní nǹkan tí bá sọ àlùkùránì tá a sọ̀kalẹ̀ yìí a mọ̀ wípé tí ọlọ́run sọ̀kalẹ̀ fún asọ́jẹ́lá Muhammad salam a rí wípé kì í ṣe nǹkan tí nǹkan tó ti ṣẹlẹ̀ nígbà tí ànábì ò tí ì dáyé òun lọ́lọ́run ọba rí fíìlì fún asọ́jẹ́lá Muhammad salam nípa ànábì Ìsá àti àwọn ànábì míì tó ti kọjá lọ a sì wá lè torí ìyá ọ̀sọ́ torí ìgbà àwíjàre kí itọ́ tán lẹ́nu ọlọ́run sọ̀rọ̀ ànábì ẹ̀jẹ̀ forí mi ọlọ́run ẹ jẹ́ ká dá dá bí wọ́n bá lo ogún ìṣẹ́jú lórí ìdáhùn fún ìbéèrè kó lè yé àfààyè àfàsìkò sí. bákan náà àdìsí tí àáfàá kà lórí nùsùlùmí sáwọn ò tiẹ̀ ní bá lọ ọbẹ̀ lónìí. èsì ń bẹ ọjọ́ ń bẹ bàbá sọ̀rọ̀ a fún pé báwọn obìnrin bá ṣá ó ṣe sọ̀kalẹ̀ káwá jọ ṣùgbọ́n èyí tá a wà lórí ẹ̀ lónìí ni pé ànábì yìí tá kú àbí òkú nínú ọ̀rọ̀ àfa ẹjọ́ oṣù kan oṣù pọ́ǹtì kan lórí ẹ̀ kí ìdáhùn ó lè kó tó. ẹjọ́ imam wọn mọ àápùlà tí ọ̀bàjẹ́ bẹ́ẹ̀ kò ní lójútùú mo rò pé bí wọ́n bá béèrè ọ̀rọ̀ tán ẹ máa fi méjì méjì dáhùn. ìbá àkọ́ ká lè gba àwọn èèyàn láyè kí wọn ó lè dáhùn ìbéèrè ibẹ ẹ dákun ẹ jọ ibẹ ẹ tí ọba béèrè ọ̀rọ̀ nísìnyí mo fẹ́ kí wọn ó dojú ẹ̀kọ́ àwọn OTM torí pé wọ́n ti dáhùn ní apá kan bí ẹni tí béèrè rẹ̀ bá jẹ mọ́ OTM gbogbo ẹ̀yin tẹ́ wájúwájú mi ò ní pè é ibi tẹ́ ẹ bá wà n ó rìnnà rí ọwọ́ yín tọ́lọ́ ń bá gbé ká pè é á pè é mi ò fẹ́ ẹ má jẹ́ ká fi ìwọ̀ sọ́sọ́ ẹ má jẹ́ ká fi ba ọ̀rọ̀ yìí jẹ́ ṣé àwọn ẹyẹ aláàjì isa akíndélé lè fẹ́ bi léèrè ọ̀dà bisimilà. sàlámù aleykum ẹ adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé ìbéèrè mi ọ̀dọ̀ àwọn amadíyà ni mo kọ́kọ́ fẹ́ béèrè ṣùgbọ́n mo béèrè tiwọn ni mo fi fẹ́ kí àwọn aláàjì wa yìí ta Akíndélé kí wọ́n dáhùn sínú àwọn ni mo fẹ́ kí wọ́n dáhùn béèrè wọ́n ní nípa Ọlọ́run sọ pé èmi ni mo ti pa ọ́ mo wá fẹ́ kí àbá wa yìí ta kí wọ́n ṣàlàyé yẹn tó láwọn pé kí ìlú mọ́ọ́dí lè yùn tọ́ bọ́ wá jẹ́ pé bóyá kò yí àwọn tó mo fẹ́ kẹ́ àfa àwa isa ẹ ṣàlàyé yẹn kó yé dáadáa wọ́n ní iṣẹ́ èmi ni mohammed salawudeen adébáyọ̀ rájí nípa báyìí ah. nípa sókí nípa tí ó wí mo fẹ́ kí wọ́n fèsì sí kí wọ́n tó lọ́bẹ̀ kí n tó wá dé dojú ìbéèrè mi kọ. ẹ̀jẹ̀ ń dá ẹ̀yọ̀ kan náà bisimilahi rahman rahim. Eh, alhamdulilayi rahman ọyọ ìdáhùn aláàjì isa akindele. bisimilahi rahman rahim ẹ ah, ṣe èyí bàbá mi ti ẹgbẹ ìbéèrè ó ti lè ìtọ́lọ̀ ah, wílò suratul ali imran aya fifty five ọ̀yàtọ̀ sí tamadi à ń wí. ìní mọ́tàwá fíkà wà rọ́ọ̀fù òkà ìláyà ní bẹ́ẹ̀nu aya ṣùgbọ́n amadi àrà ń gbọ́ jù fún un bẹ́ẹ̀. ìní mọ́tàwá fíkà wà rọ́ọ̀fẹ̀ ọkà ìláyà ní mẹ́mbẹ́ ismul fahil ismul fahil active subject etí àáṣe òní bẹ́ẹ̀nbẹ́ èmi ọlọ́ọ̀bọ ọkọ̀ lóorun àbẹ́mi ọlọ́ọ̀bọ ọkọ̀ gbogbo ìjọba tuntun nílẹ̀ lórí sanari ọlọ́run fún mi ìròyìn tí wọ́n ṣẹlẹ̀ ẹlẹ́ni kì í ṣe bọ́lọ̀ ní ṣe kọjá èmi mọ́tò wà fìríkà ismul fahil àti fẹ́ẹ́lù lòdọ́rì iṣẹ́ kan náà wọ́n jọ máa ń ṣe bí ìgbà tá a sọ pé zéèdù záhìbùn zéèdù lẹni tí ń lọ tàbí ká sọ yí pé yébè habu zéèdù zéèdù lẹni tí ó lọ tàbí tí ń lọ lọ́wọ́ ọlọ́run ní ní mọ́tàwá fìkà èmi ọlọ́run bọ́ ọ̀pá ntọ́lọ́ ń wínú kì í ṣe pé mo ti fọ́ kọjá ṣùgbọ́n tí àyà sọ́ọ̀tù máídà tí wọ́n lọ ń lò tí ọ̀bá ń tí àtẹ̀kájókòó lé lórí mu ọ̀rọ̀ àjọ ọ̀dàjọ́ ni lọ́lọ́ ẹ̀yẹ sọ ọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan ni o àyà one and seventeen ẹni wọ́n kà ẹ bá ń fi ẹ bá ń sọ́wọ́sọ́ tù máa ibà verse one and seventeen kẹ́ẹ̀bá àdé mọ̀kọ́ lọ́wọ́ ọjọ́ ọ̀dàjọ́ òun lọ́lọ́run sọ yóò jù wá ní ìsìn pẹ̀lú ìrọ̀rùn ṣáàlà. ọlọ́run ọba nígbẹ̀yìn ọlọ́run ní kọ́ọ̀lá lọ́rùn ọlọ́run sọ báyìí pé áátọ̀lì yóò àyà one and nineteen yóò àyàtọ̀ kẹ́yìn ibi tí wọ́n ń sọ̀rọ̀ lórí tẹ́lọ fún orúkọ balùwẹ̀ kọjá ìdájọ́ lọ́wọ́ ń béèrè ọ̀rọ̀ wọn kọ́lá lọ́wọ́ àdàyẹ ohun ìyá ń fọ́ ìsọ́ọ̀dù kẹyìn àsìkò kùrọ̀nù ọlọ́run ní ọdún òní lọ́jọ́ tẹ́ pé òdodo sàǹfààní fáwọn olódodo lahum jannatun àlùjáná ọdẹ tiwọn tajirimi tẹtẹlẹ ní haf tẹpẹ àwọn odò ń sàlábẹrẹ khalidina fiya abada wọn ṣe gbére inú àlùjáná náà rọdíyà lọ́wọ́ anihom ọlọ́ọ̀bá ti yọ́nú sí wọn wọ́n rọ̀dọ̀ àníwá náà sì yọ́nú sórí ọlọ́run zalikal fawzul azim eléyìí jẹ́ tó tóbi ọ̀rọ̀ ọjọ́ ọ̀dájọ́ ni wọ́n lọ ka kì í sọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ ètí ń bọ̀ wájú ni kì í ṣe tó ti ṣẹlẹ̀ ìní mọ́tàwá fíkà ọlọ́run fún nírò lẹ̀ ní pé ń ṣe báyìí fún ọ kì í ṣe kó ti ṣe kọjá o wa salamu aleykum rahmatulah. aleykum salaam wa rahmatulah. ẹ dákun. olóyè tí ọba tí ìpè kí n sọ fèsì tí ọba tí ìpè kí n fèsì tó kù. ó ti pé mo fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan ìdáhùn tẹ bá ń dáhùn orí kẹrin verse one fifty seven to one fifty nine tí àwọn brọ́dà wa ta kà jáde níbẹ̀ ni wọ́n ti sọ wípé ọlọ́run sọ wípé òun ọ̀pá yíṣá ọmọ mọ́ríàmà wọn ò sì kà máa gbọ́n ọ̀pá yíṣá bẹ́ẹ̀ ni wọn ò sì kà máa gbélé èkó àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́run ọba gbé e ga ní ti ìkẹrin.

torí pé gbogbo ọ̀rọ̀ wọn tẹ́ ń sọ́jà nígbà tá pariwo sùn lẹ́ẹ̀kan wọ́n tún ní ká lọ ka àdìsí mẹ́rìndínlẹ́ yẹn nígbà láti ka àdìsí náà bákan náà ló wí ọ̀fẹ́ kí wọ́n bá ní ti àtúnṣe rẹ̀. pẹ̀lú tí ọba máa béèrè ọ̀rọ̀ ìṣẹ́jú kan tí ọba ti béèrè ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ ìṣẹ́jú kan tó tó wọ́n máa wọ́gilé ọ̀yá mílà ìbéèrè tàbí ìdáhùn sí béèrè yìí olóòtú ohun tí à ń sọ nípa ẹ̀ ó yàtọ̀ fún ìbé ó yàtọ̀ fún nǹkan tí bàbá wa sọ àwa mùsùlùmí ahmadiyya ìgbàgbọ́ wa òun ni wípé a ò ta ko gbólóhùn tí ọlọ́run sọ pé mọ́ kọ́tàlúhù wà mọ́ sọ́làbúhù ṣùgbọ́n ohun tí a fẹ́ fi rinlẹ̀ òun ni pé ìtumọ̀ sọ̀lábà nínú ọ̀rọ̀ kòránì kò túmọ̀ sí nǹkan kan ju pé fífi ikú àgbélébù pààyàn lọ náfúyù tọ́lọ́hún ṣe ń bẹ̀ kì í ṣe náfúyù wípé wọn kà á nítorí pé èrò àwọn yẹ̀wúdí ò rí kò rí àmúṣẹ nípa pé kò kú lásìkò tí wọ́n fẹ́ kí wọ́n fẹ́ pààyàn lọ́lọ́hún fi lo mọ́ sọ́là búhù wàmọ́ kọ́tàlù tẹ́ bá wò nínú sọ́tù máyídà ọgbà ọ̀rọ̀ karùn-ún ẹsẹ̀ ọgbọ̀n àti mẹ́rin ọlọ́run sọ nípa gbólóhùn ọlùgbólóhùn sàlábà èyí tó fi hàn pé sọ̀lábà yẹn pípa yẹn sórí àgbélébù ni ẹni tá a bá kàn tí ọba kú sórí àgbélébù kì í ṣe ẹni tá a ti tọ́wà mùsùlùm ẹni tọ́wà wà mùsùlùm òun ni ẹni tí wọ́n pa sórí àgbélébù tẹ́lẹ̀ wọn náà alukuran alukuran orí karùn-ún ẹsẹ̀ kẹrin ẹ̀yẹ wo àwọn tọ́lọ̀ sọ pé ńgbà tí ń sọ̀rọ̀ àwọn ẹran tá a gbọ́dọ̀ jẹ ó sọ̀rọ̀ nípa wọ́límù hánikọ̀ wọ́límù òkúzà wọ́límù tàràdíà wọ̀nẹ́díà wọ́límù òkúzà tọ́lọ̀ wí ọlọ́run ní ẹran tí wọ́n bá lù pa ǹjẹ́ ẹran tí a mú ta lọ ọ̀gbẹ́ni sí ta bẹ̀rẹ̀ sí nílùú ní kùmọ̀ tọ́ ẹ pé lẹ́yìn tàta lù ń kùmọ̀ tọ́ rẹ̀ la wá du lọ́bẹ̀ ta wá dún wẹ̀ ṣé ó wá jẹ́ ìwọ̀ fún wa láti jẹ wọ́límù tàràdíà ẹran tó já lulẹ̀ tí ọ dalẹ̀ látòkè tọ́ ẹ pé nígbà tó dalẹ̀ ló látòkè ní ọwọ́ wa ní ipa wa tó ka la wa dùn lọ́bẹ̀ sọ wá dé ìwọ̀ fún wa wọ̀n náà tẹ́ hà ẹranko tí wọ́n kàn pa tí ò tẹ ẹranko tí wọ́n kàn tí ò kú ìdójú ìwọ̀ bọ́lọ́hún máa sọ̀là bóhù ni pé nítorí pé èrò àwọn yẹ̀wúdí kì í ṣe láti gbé jésù sórí àgbélébù láàyè kí wọ́n sọ̀kalẹ̀ láàyè èrò wọn láti pa síbẹ̀ nítorí pé wọn ò pa síbẹ̀ ńlọ́njọ́ pé mọ́ kátàlú wọ̀ mọ́ sọ̀rọ̀ bù aláàjì ìbéèrè yín nìsín ẹ dojú rẹ̀ kọ àwọn aláàjì Isa Akíndélé àbí bẹ́ẹ̀ kọ́ àbí ta lẹ fẹ́ bi léèrè tó bá jẹ́ pé ẹ dákun ẹ pẹpẹ tẹ bá ti wá síwájú tẹ bá ti wọ̀ sọ́sọ́ mi ìṣẹ̀ ní wòye lójú aláàjì aláàjì ẹjọ ah. afaramọ ìbéèrè kí tí wọn bá dojú ẹkọ wa láti dáhùn ẹ má gbóògbà táàyè bá wà fún yín láti lè pé kẹ́ ẹ fààyè gbà béèrè. ẹ ṣùgbọ́n àwọn ọjọ́ kan náà ni wọ́n ń béèrè lọ́wọ́ wara wọn tẹ́ ẹ bá sọ tẹ́ ẹ bá fẹ́ yẹn ẹ béèrè pé ta ni ìjọ amadíyà tó fẹ́ béèrè béèrè lọ́wọ́ akíndélé.

ìbéèrè tí mo fẹ́ béèrè lé ọwọ́ aláàjì isa sọláòdì ìdákidélé ẹni pé kí wọ́n ṣàlàyé fún wa ǹjẹ́ gbólóhùn kan ń bẹ tí ó jẹ́ pé ó lè a lè tún kọ́tàlà tá a lè tò sí ẹ̀ẹ́kejì kí wọ́n wá bá mi lọ sínú suratu sumar one thirty nine verse forty two kí wọ́n bá mi tú ọ̀rọ̀ tí ọlọ́run sọ ń bẹ̀ yàtàwáfà tí àwọn Ahmadiyya sọ pé ikú ni gbogbo ẹ̀ ní Kùránì kí wọ́n sì bá mi tú síbi mọ̀nàmìà kí wọ́n jọ kí wọ́n bá mi ṣe àlàyé àwọn ni mo fẹ́ béèrè lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n táwọn náà bá wí àwọn náà lè dáhùn padà tọ́ba kan ẹlòmíì. بسم الله الرحمن الرحيم alikọ́tìlù pípààyàn òun ni wọ́n ń tú kọ́tìlù sí nínú èdè wa. ṣùgbọ́n tí a bá sọ yí kọtala. ìyẹn fi ìlú mọ́ bí nìyẹn dàsí pé ó ti pa nígbà tí ọba tí yóò lo gbólóhùn yìí nínú àyà tí ó wà nínú tí a kà ó ní wàá máa pọ̀tàlùwù wọ́n á pa wọ́n sọ wípé wọ́n pa ni ṣùgbọ́n wọ́n á pa wọ́n á pa ta ni wọ́n á pa ànábì Isa ọmọ Mariam wọ́n máa sọ̀làbùwù bákan náà fi ìlú mọ́ọ́dí iná ni ọlọ́wọ́ bá tún lò nínú sọ́ọ̀bù wípé wọ́n á kàn má gbélébù èyí ń fi yé wa wípé kò sí ìtumọ̀ míì tá a lè fún kọ́tùlù ju pípa lọ ọlọ́run sì ni wọn ò pa kò sì sí ìtumọ̀ míì tá a lè fún sọ́lbù kíkan èèyàn má gbélé èbú ju kíkan èèyàn má gbélé èbú lọ ọlọ́run sì ni wọn ọ̀kan má gbélé èbú bí eléyìí ò ṣe jẹ́nu. ẹ dákun bó bá ní apá tó àtàpá sí bí ó bá dàbí ẹni pé àwọn amadíyà wọn ó ní ẹnìkan lọkàn tí wọ́n fẹ́ kó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn otm kí wọ́n já mọ̀ bí otm bá ní ẹnìkan lọkàn tí wọ́n fẹ́ kó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ amadíyà kí wọ́n já mọ̀ kò sí ojúṣàájú ń bí ẹni. tí ọba rí bẹ́ẹ̀ ẹ dákun ṣé amadíyà lè fẹ́ béèrè ọ̀rọ̀. ẹ dákun ṣé amadíyà lè fẹ́ bi léèrè ọ̀rọ̀. ìwà ẹ jẹ́ ká fi sùúrù sí i kì í ṣe é wọ̀ bí oníbèrè bá dojú ìbéèrè kọ wá tí a bá fèsì bí aláàjì Ìsá tó bá ní àlàáfíkún tàbí àtakò sí ó lè sọ ọ́ ẹ à ṣe báwo alala ọlọ́wọ́ àwa lọ́lọ́run fún lásìkò eléyìí ìbára ni ó dúró kó dúró ni kádẹ̀ tó kọ̀ǹtínú so ó yé mi bẹ́ẹ̀ làwa náà nígbà bá ti sọ pé ọgbọ̀n ṣẹ́jú la fẹ́ lò bàbá tí wàá fẹ́ lọ́gbọ̀n ṣẹ́jú ọlọ́run fi ilẹ̀ fún yín bí aláàjì náà lọ́wọ́ bá dojú ìbéèrè kan tó bá fèsì táwa náà bá lèsì láti fi kún a lè fi kún. bismillahir rahmanir rahim. ahmadu abdulkareem eléyìnrin lórúkọ tèmi ń jẹ́ ìbéèrè mi tí mo fẹ́ béèrè ni pé àfa àwa eléyìnrin kò gbàgbọ́ yé nǹkan tó ń kà nítorí pé àtìkìní àtìkejì wa kò sẹ́ni tó ń ka ìtàn lọ́dọ̀ wa mo sì rò wípé àfa náà òun náà ń ka alukurani àwa náà ń ka alukurani ó ń ka àdìs àwa náà ń ka àdìs léyìí tó jẹ́ pé ibi tó ní kálukú ronú lọ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ńlọ́sọ̀tọ̀ọ̀tọ̀ là ń pera làákàyè ara wa sí kì í ṣe pé nìkan wà tó jẹ́ kèfèrí gẹ́gẹ́ bí èrò ọkàn àfàwọ̀ eléyìí rẹ irú àwọn èrò báyìí kò bá àwùjọ mu salamu alaykum. ẹ ọ̀dà ṣe é rí ẹ̀dá kan ìbéèrè ku ẹyọ kan tí mo fẹ́ kí àfáà tó dúró yìí mo ti sọ fún yín wípé bó bá wọ́n ní àlè parí ọ̀rọ̀ yìí níṣẹ́ rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá níbèrè pátápátá kìíní kan mo fẹ́ kẹ́ ẹ ṣe bá a bá kúrò ń bí ẹ kọ àwọn ìbéèrè yín sílẹ̀ àwọn amadíyà ń bẹ ẹ lè máa taari àṣọ àpótí ìbùwé ránṣẹ́ wọn àbí bẹ́ẹ̀ náà ni OTM àpótí ìbùwé ránṣẹ́ wọn. a sọ fún yín ká tó kúrò ń bí gbogbo ìbéèrè wọ̀nyí lẹ lè máa taari sí wọn ẹ̀yin náà ẹ dárúkọ yín kó tó di aláàjì kan ní kẹ́ fi béèrè ọ̀rọ̀ yín o ẹ béèrè lọ́wọ́. bisimilahi rahim èmi ni dr medical doctor ó dùn mí wípé àwọn skọ́là wa lọ́nà méjèèjì ohun tí a ní kí wọ́n sọ ńkọ́ ni wọ́n ń sọ ọ̀rọ̀ nípa bóyá Jésù kú tàbí kò kú ńlá wa bí wàá sọ lónìí lórí ìyẹn láti fẹ́ kí wọ́n sọ̀rọ̀ lé lórí àwọn ìbéèrè mi lórí ẹ̀ ni wípé èkínní lórí theory substitution pé wọ́n fi ẹnìkan rọ́pò Jésù èmi fẹ́ béèrè lọ́wọ́ wọn pé ta ni orúkọ ẹni tí wọ́n fi rọ́pò Jésù ńjọ́ náà. ǹjẹ́ ńgbà tí jésù kú tán tá kan jésù má gbélébù láàrin ijọ́ kìíní síjọ́ kẹta kó tó jí dìde ǹjẹ́ nìkan sọnù nínú ìlú yẹn tá a lè fi sọ pé òní wọn fi rọ́pò jésù èkíní nìyẹn èkejì ní ọjọ́ kẹta tí jésù kú àwárí kà nínú bíbélì wípé jésù dìde àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sì lọ bá ó fi ọwọ́ rẹ hàn wọ́n ibi tá a fi kàn ní àgbélébù ǹjẹ́ ẹnì tó ti lọ sọ́run tó padà wáyé wá fọwọ́ hàn wọ́n bí mo fẹ́ kí n sọ yẹn fún wa ẹlẹ́ẹ̀kẹta wọ́n wọ́n kò ní pọ̀jù ẹjọ́ wọ́n ń sọ wípé ọlọ́run wà ní sánmà méje ṣùgbọ́n àti ẹ̀dẹ̀ ìtumọ̀ rẹ̀ wọ́n wọnú wọ́n lọ wọnú ìtumọ̀ kan wọ́n sọ pé wọ́n sọ wípé heaven wọ́n sọ wípé heaven ní sánmà méje mo fẹ́ kí ìtumọ̀ láàrin sánmà sí heaven ìpè sánmà òun ni èyí táwa ń wò yìí sọ́mọ̀ òun ni sky lèbó ń pè ní sky ṣùgbọ́n heaven òun ni àlìjọ́nà so di yẹn sè so tí a bá ń sọ ìtumọ̀ kí wọ́n lè rí àwa tá a kéwú then ẹlẹ́ẹ̀kẹta ẹjọ́ sà tá a bá lọ sí ìlú Philippines orílẹ̀-èdè Philippines lónìí tí ọba ni wọ́n ń jẹ́ Manila lọ́dọọdún títí dòní lọ́dọọdún ní inú april máa ń ṣe kíní ní àwọn ọmọ máa ń kára àwọn ọmọ ìbẹ̀lẹ̀ kù wọ́n ẹ̀ sì kú lọ́dọọdún àti àti ka ẹni tí ó jẹ́ ẹ̀ẹ́mẹ́je ni wọ́n kàn máa gbélé bù nínú èrò ni pé gbogbo ẹ̀ sáhàṣẹ̀ lọ́dún yẹn ọlọ́run fi dáríjì wọn wọ́n kàn máa bu wọn rẹ̀ kú so wọ́n lè kan jésù má gbélé bù kó má kú then there's medical evidence tèmi lè sọ fún mi pé jésù ò kú lórí ah, eh, sọlú àlànà bí ìkàrí alhaji akindele ẹ rí i pé ìbéèrè wọn tóbi mẹ́ta ní ẹ wà wá ẹ dáhùn ṣókíṣókí kó sì ní ah, àárẹ̀. inú òde tó gbogbo àmàdíà ni wọn àwọn ah, sì làwọn òyìnbó tí wọ́n sọ kò bí àwọn náà ní àti sky ní náà ní ẹgbẹ́ medical doctor tó ìgbóyìnbó tó làwọn àti sky ìtumọ̀ kan náà so nínú èdè òyìnbó dictionary sì wà lẹ́ẹ̀ta lè fi tu alákọ̀ọ́nù. ẹlẹ́ẹ̀kejì ìgbàgbọ́ kiriyó ni wọ́n ń gbé ká ìgbàgbọ́ kiriyó irú ìgbàgbọ́ tamadíà náà ni pé wọ́n kan jésù àgbélé ìbúrú níbẹ̀ lọ́dọ̀ àwọn náà torí pé kí amadíà làwọn náà. báyìbù kọ́lá wà ń tẹ̀lé o kùránì lọ sọ pé wọ́n kan jésù àgbélé ìbú ọlọ́run wí bẹ́ẹ̀ pápáwọ̀ báyìbù tí pọ́ọ̀lù sọ títí tá à ń sọ lẹ́ bá gbàgbọ́ ìgbàgbọ́ kèfèrí nígbàgbọ́ yín kì ṣègbàgbọ́ mùsùlùmí òdodo eléyìí ọba ọ̀hún ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ fífi tí ọ̀kan wá wọ́n kàn má gbélé ìbú Philippines kò kò rí àgbélé ìbú tí wúlò lóyún àwọn náà ti dé Philippines èmi tẹ́ ibi tí mo dúró ti dúró Philippines rí mo ti lọ sí European countries mọ́kànlá rí kì í ṣàjòjì tèmi ṣùgbọ́n nínú ti Kùránì ọ̀rọ̀ ni wọ́n kàn Jésù má gbélé ìbú ló wí wà máa ń fọ́lá bú lọ́lọ́run wí wọ́n kàn má gbélé ìbú táfẹ́ ti Philippines àwọn bàbá ìbá gbàgbọ́sọ̀ ọ̀gbàtọ́ lọ́run gan ó fà wọn àti pèlépè wọn ìbọ̀rọ̀ ọ̀hún inú Kùránì pé wọn wà máa kọ́ pàlú wà máa sọ́dà bò wọn pànẹ́bì ìfàwọ̀ òfin kà máa gbélé òhun ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn amadé àti bàbá tó ń lọ wọn ní pèlépè làwọn gbàgbọ́ kì í ṣe Kùránì. aleykum rahmatulahi. ọ̀gbẹ́lẹ̀ ìwọ́n ń bẹ̀rẹ̀ orúkọ rẹ̀ lọ́ọ̀ mi orúkọ rẹ̀ ń bẹ́ẹ̀ ní tẹ̀fsírù tọ́ba rí àti tẹ̀fsírù búnú kẹfẹ́rì abdullahi ibùnú masud ní sarijas lórúkọ rẹ̀ ń jẹ́ sarijas tọ́ba ní àwọn tí wọ́n sọ pé judas wọn kàn máa gbélé ìbò ó ní àwọn tó wí bẹ́ẹ̀ ọ́ láwọn tí wọ́n jẹ́ kiri ó ni tí kábùlà habari gbọ́rọ̀ wá lọ́tọ̀dọ̀ wọn kábùlà habari gan fúnra kiri ó ọgbà ìsáàmù ni òun ló wá sọ pé nínú ìgbàgbọ́ tí mẹ́lọ́dọ̀ kiri ó tẹ́lẹ̀ pé sarijas ló lọ ara sórí àgbélé ṣùgbọ́n ní ti ìsáàmù gangan sadijas ló ń tọ̀ ń jẹ́ ìkànnì ọmọlẹ́yìn àníbí ìsáméjì àti mẹ́nu yàrá pẹ̀lú ẹ̀ ọ̀n bẹ́nu tẹ̀síìrù tọ́gbárí àti gbónú kẹsìrì wà sàlámù aleykum rahmatulah. àkànṣe ní fọnà ẹ̀ wọ́n ká ìmá gbélé ìbò okú lórí ibi àgbélé ìbò kò lè sí lórí ilẹ̀ mọ́. sọlú alánàbí karim kò sí béèrè mọ́ kẹ́nikẹ́ni ọmọ nàwọ́ mọ́ ní òní níjókòó ẹjókòó ká ìkadì ìkadì ọ̀rọ̀ yìí ni a fẹ́ bọ́ sínú ìsìn ẹ jẹ́ kí a jókòó ká fara balẹ̀. bómi tí máa wí ẹ farabalẹ̀ borí ọlọ́pàá tí farabalẹ̀ fóòrùn. àwọn ẹnì àwọn mísọ́nà Amadiya ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní wọ́n fẹ́ fún wa ní wọ́n ní wọ́n fẹ́ fún ìdókò ní ìmọ̀ràn kan ìmọ̀ràn ni wọ́n pè é nípa báyìí mo fẹ́ kí a gbọ́ wọn kó tó di pé mo káàdì rẹ̀ àwọn afúnyín ní ìṣẹ́jú kan àbọ̀ ìṣẹ́jú kan àbọ̀. ẹ lè wà lápá bíbẹ̀. السلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin arákùnrin àti arábìnrin mi tí ẹ wà níkàlẹ̀ ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn alàgbà wa ọlárìnwájú kí ọlọ́run aláàánú kọ́kọ́ san olúkúlùkù wa lẹ́san rere ìjókòó yìí ìjókòó tó dára tó yẹ kó máa wáyé ni. ṣùgbọ́n ṣe wá rí ìmọ̀ràn tí mo fẹ́ gbà wá bá a bá ní tanra wa jẹ́ ajìnà sí Islam ní orílẹ̀-èdè Nàìjíríà ìdí ń tọ́ fà á ní pé gbogbo wa la ti mọ̀ pé èèwọ̀ ni a gbúdọ̀ pariwo nínú mọ́ṣáláṣí ń tá a sì torí ẹ̀ wá àtòrí tọlọ́hun tànábì Muhammad wa ni ta ni mùsùlùmí ta ni kì í ṣe mùsùlùmí o ò ní ìdájọ́ lọ́wọ́ mi ò ní ìdájọ́ ẹnikẹ́ni lọ́wọ́ torí pé ọlọ́run ọba nìkan ni adájọ́ ayé nípa ìdí eléyìí onírúurú àwọn ọ̀rọ̀ là ń sọ lábẹ́lẹ̀ tó fẹ́ da ètò tí olóòtú wa tí ó ń ṣe tó fẹ́ dàrú ṣùgbọ́n síbẹ̀ náà èmi la wá kọ́ lẹ́kọ̀ọ́ nínú ìjókòó yìí kí la fẹ́ mú lọ lé ń bẹ̀ olóòtú sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ànábì Muhammad ni ẹni tí ń bá fọ̀nà mà kò sẹ́ni tó lè ṣì lọ́nà ẹni tí ń bá ṣì lọ́nà kò sẹ́ni tó lè fọ̀nà mà ọlọ́run má ṣì wá lọ́nà ṣé wá rí ọ̀rọ̀ àsọyé ni kì í ṣe àtakò àwa akẹ́kọ̀ọ́ ni torí pé ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam oníjọ́ta bá ti bí mùsùlùmí báyìí yóò máa wá ìmọ̀ títí dọjọ́ tó wọnú sàárè ni ṣùgbọ́n wá yà mí lẹ́nu yìí pé nínú agreement tá a ṣe àti violate ẹ̀ àní kò ní sí ariwo ẹjọ́ sà ẹjọ́ a ní àwọn ọ̀rọ̀ kí a máa tafa ọ̀rọ̀ sí ara ẹni àní kò ní wáyé ọjọ́ míì tí yìí bá máa wáyé á wù mí kí a mọ̀ yìí pé gbogbo wa bá a ṣe pọ̀ tó yìí à ń bẹ ní abẹ́ àṣẹ àti ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam òǹgbẹ ìmọ̀ ló ń gbẹ wá làwa fẹ́ mú nínú ìmọ̀ tí àwọn aṣáájú wa ní. èmi ò wá rí ní tí ó fa ẹ̀rín ká fi ara wa ṣẹ̀sín bó bá dẹ̀ rí bẹ́ẹ̀ kì í ṣàtún wọ́n ṣe bẹ́ẹ̀ sànábì Muhammad kò sànábì tó wá sáyé tí wọn ò ṣe bẹ́ẹ̀ fún ní àbáyọrí ọ̀rọ̀ mi ẹ kí á gbà wípé Islam kò kúrò lẹ́yọ̀kan ọlọ́run bá tó rán ìsìláàmù wá ẹyọ kan ni ànábì muhammad ẹyọ kan ni ẹ̀yà jẹ́ pa ìsìláàmù lókù tábà wà nínú iláṣí ká wà ní ìdákẹ́rọ́rọ́ tábà dẹ̀ ṣe tánìsì tábà fẹ́ jáde láì sí ariwo láì sí kankan ẹnikẹ́ni wa ò gbọdọ̀ pariwo jáde kúrò nínú iláṣí ọlọ́run aláàánú kọ́kọ́ jọ kó fàlùbọ́dẹ́ kà sí ìjókòó náà. ẹ ṣe aláàjì sọlá alánàbí rẹ kẹrin kí oníkálukú jókòó nǹkan tí àwọn aláàjì sọ ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ tiẹ̀ ṣe ó ṣeé ṣe ìjókòó ìṣeéjó ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ń pariwo níwá lọ́tún lọ́sì ni bọ́lọ̀ ti fẹ́ kórí lórí wọn. síbẹ̀ ẹ̀yẹ àfáà náà lè máa lọ́wọ́ alẹ́ nínú Al-Qur'ani pé wà máa ń tàṣà ọ̀húnà ilá ayẹ̀ṣà Allah gbogbo àwọn tó pariwo tọrọ jáde lẹ́nu wọn lónìí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ni a sì tako agirímẹ́ǹtì tí ẹ wí ìwé àdéhùn yìí ẹ̀yin ṣe àdéhùn wípé kò ní sí ariwo ṣùgbọ́n kò sí ẹni tó rúfin o lápá ọ̀tún lápá òsì tó bá jẹ́ wípé ìjókòó àwọn amadíyà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe jókòó sí ọwọ́ bí tó bá jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń pariwo a jẹ́ pé ẹrúfin tó bá jẹ́ pé àwọn otm ni wọ́n ń pariwo ẹrúfin àwa tí ó dàbí ẹni pé àgírímẹ́ǹtì yìí ó ó múnú a ní kọ̀ǹtró lórí àwọn tó ń wò wáyé ọlọ́run ló ní kọ̀ǹtró lórí gbogbo wa. àwa gan ò ní à lè control ara wa so nítorí náà ẹ jẹ́ agba pé bọ́lọ́n ti fẹ́ kó rí lórí wọn a màmá sọ mí ìbáyìí àríyànjiyàn la mọ̀ pé níta a sì pèlé àríyànjiyàn a màmá gbóná táwọn mi ọbẹ̀ wù tí wọ́n fi kágóra wọn lójú ṣùgbọ́n ọlọ́run pé kí léyìí ò rí bẹ́ẹ̀ ẹ̀rí la fi ń bára wa sọ̀rọ̀ kí là ní dúpẹ́ sí. n tẹ́ fi mọ̀ pé àgírímẹ́ǹtì ọlọ́run ló ní àgírímẹ́ǹtì lọ́dọ̀ a sọ pé aago kan la parí rẹ̀ déédéé àsìkò tẹ́yìn parí ọ̀rọ̀ yín gan sí laago kan lù a sì ní àkàdì ọ̀rọ̀ yìí ńlẹ̀ ìkàdì rẹ̀ a kàn lè gbìyànjú kákan sọ bíi gbólóhùn méjì mẹ́ta ká wa létí ni ìdájọ́ rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà kó mọ̀ bá a sí ìdàrúdàpọ̀ ńlá fi ní ẹjẹ́ àfi ìdájọ́rọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tó ń bẹ níjẹta lánàá lónìí lọ́la àti títí ayé àìnípẹ̀kun ọba mímọ́ ọba tó fagbárí funfun kólé ayé so òmìmì tí milé ayé wò dé òjò ẹ̀rùn ẹ jẹ́ a lọ́wọ́ ọlọ́run o tó jẹ́ ká gbọ́ àgbọ́yé ibi tí a gbọ́ dé yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀rọ̀ yìí ti ń ṣe léèmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò mọ̀ ṣùgbọ́n nínú oríṣiríṣi ẹ̀rí tí tapá ọ̀tún tapá òsì fàyọ ọ̀pọ̀lọpọ̀ ó ti rí àkọsílẹ̀ tó náà ọ̀nà máa wò wípé ọ̀dà báwo lọ̀rọ̀ yìí ṣe rí nígbà tí àwọn amadé à ń sọ̀rọ̀ tí wọn eh, amadiya ti alhaji buniyamin ọlátúndùn tó ń gbẹnu gbogbo amadiya sọ̀rọ̀ mo rò wípé nǹkan tí alhaji ọlátúndùn wí gbogbo amadiya ló wí ṣé bẹ́ẹ̀ ni nǹkan tí àwọn alhaji isa akindele sọláùdín tí wọ́n wí gbogbo tàdọ́mùmùnì mùsùlùmí ló wí àbí gbogbo àwọn tó sì faramọ́ wípé ànábì Ìsá ò tí ì kú gbogbo wọn ló wí àbí bẹ́ẹ̀ kọ́ ara àwọn kókó tí Alhaji Ọlátúndùn tí wọ́n fàyọ nínú ọ̀rọ̀ wọn ni wípé Amadi àgbàgbọ́ pé isa ànábì isa ti kú wọ́n tọ́ka wa sínú alukuran nínú alukuran orí kẹta ẹsẹ̀ 55. five ní suratu ali Muran. bẹ́ẹ̀ náà ni wọ́n tún lọ sínú alukurani orí kẹrin ẹsẹ̀ 157 to 159. fifty nine bẹ́ẹ̀ náà wọ́n tún lọ sínú alukurani orí kejì suratu nisa ni tí mo sọ sí lẹ́yìn alukurani orí kẹrin nínú suratu bakara wọ́n lọ sí alukurani ìyún ní orí kejì ẹsẹ̀ two ṣùgbọ́n two fifty four ni wọ́n darúkọ torí pé nínú alukurani tí àwọn amadiya ṣe wọ́n fi bisimilahi bẹ̀rẹ̀ ẹsẹ̀ ti alukurani tiwọn tó fi já sí wípé bó bá jẹ́ ẹsẹ̀ kẹta nínú alukurani tiwọn ẹsẹ̀ kejì ni ó jẹ́ nínú gbogbo àwọn alukurani tí ó wà. wọ́n sọ oríṣiríṣi wọ́n mẹ́nu bà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹsẹ̀ alukurani wọ́n ní ikú ègún ni ikú àgbélébù gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn Yahudi àti wípé Ahmadiyya gbàgbọ́ pé Isa gan ni wọ́n kàn má àgbélébù ṣùgbọ́n kò kú sórí àgbélébù bákan náà wọ́n tó sọ pé ọlọ́run ò gbé Isa lọ sí sánmọ̀ ní abara bẹ́ẹ̀ ni a lè gbé ẹnikẹ́ni láàyè lọ sí òkè ọ̀run ní abara ara díẹ̀ lára àwọn tí wọ́n fàyọ nú ọ̀rọ̀ wọn àkọ́kọ́ nù lẹ́yìn náà ńgbà wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì wọ́n tún rán wa létí wọ́n ní ọ̀rọ̀ àgbélébù wọ́n ní kò yé àwọn aláàjì Ìsá Akíndélé ni wọ́n wá tọ́ka wa sínú suratul ambiyai wọ́n sọ oríṣiríṣi ibi tí wọ́n tó gbé fiyẹ̀fiyẹ̀ tẹ̀ ọ̀rọ̀ wọn múlẹ̀ bí alukurani orí ogún ẹsẹ̀ seventy two orí eighty eighty ẹsẹ̀ twenty eight to twenty nine orí five ẹsẹ̀ thirty four àti seventy six rẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n tún tọ́ka sí alukurani orí kejì ẹsẹ̀ one twenty five alukuran thirty seven ninety eight alukuran six ẹsẹ̀ four alukuran fifty nine ẹsẹ̀ five àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fi ẹsẹ̀ rọ wọn múlẹ̀ ń bẹ̀ wípé ìgbà tí àwọn kùndàrú tí wọ́n gbé ànábì Ibrahim jù sínú iná pé ọlọ́run lágbára ńgbà náà ó yọ ọ́ ńgbà tí ó gbé ànábì Yusuf aleyhisalaam aleyhisalatu wasalam sí inú kànga ọlọ́run yọ ànábì Yunus wọ́n mẹ́nu bà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ wípé agbára ọlọ́run tó ṣe gbogbo eléyìí wípé ó lè ṣe kó gbé jésù sí ànábì Ìsá sí ibòmíì wọ́n wá ní ọlọ́run ò gbé àwọ̀ ẹnikẹ́ni wọ ànábì Ìsá wípé kì ṣe àwọ̀ ẹlòmíì kì ṣe ẹlòmíì ni ọlọ́run fi han àwọn èèyàn tó dàbí Ìsá lójú wọn wọ́n wá mẹ́nuba ti Lawrence Anini pé ǹjẹ́ a lè sọ nísìnyí pé Alhaji Akindele ni ó jọ Anini lójú àwọn èèyàn wọn ní isa kò kú ikú ègún wọ́n ní eh, àwọn ọ̀gbà àwọn tẹ́fsírì gbọ́ nítorí pé àwọn àfáà tefsiri wọn ní ó dàbí ẹni pé wọn ò sí ń bẹ̀ nígbà tí ọlọ́run sọ àwọn àyà alukurani kalẹ̀ fún anabi muhammad wọn ó ṣe máa wá tú nǹkan tí kò ṣojú wọn wọn ní nítorí náà Eh, àwọn ò gba ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́fsìrì wọ̀nyẹn gbọ́ wọ́n á béèrè pé ṣé ọlọ́run gbé òpó àlẹ́ àràṣì dúró lórí ilẹ̀ tàbí pé òpó kàábà dúró ní sánmọ̀ ni pé èyí tó bá wu ọlọ́run ní í ṣe láàrin yìí àti pé ọlọ́run ti ń bẹ ń sánmọ̀ náà ní ń bẹ ńlẹ̀ wọ́n yìí tún sọ pé ibi tí ọlọ́run gbé isa pamọ́ sí wọ́n ní kì í ṣe sánmọ̀ pé wọ́n gbàgbọ́ pé ibì kan lórí ilẹ̀ ayé náà ni wọ́n ní kí ni Jésù kí ni ti Jésù ti ànábì Ìsá ti jẹ́ tí ó fi á jẹ́ pé ojú sánmà lọ́lọ́run ó gbé pamọ́ sí láti ìjọ yìí pé kí ni ń jẹ́ ń bẹ̀ ní àtìgbà náà wọ́n ní a lè dá àdá abara kan tí kì jẹun tí kì sì kú wọ́n ní kò sí ọlọ́run ọba kò sì ṣe àyàfi ànábì Ìsá níbẹ̀ pé abara tó ń dá tí e jẹun tí ò ní kú àyàfi ànábì Ìsá pé ọ̀rọ̀ wípé gbogbo èèyàn ó kú ni ọlọ́run sọ ní alukuran wọ́n á ní bá a ti ń sọ̀rọ̀ yìí o níta wọn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn gbà pé ànábì Ìsá kò sí láàyè mọ́ ó ti kú kò sì sí lọ́wọ́ ọ̀tún bàbá wọ́n ní ohun tí ọlọ́run fẹ́ kó hàn sí wa ń bẹ̀ ni wípé ó pa isa ọmọ mariama ó ti pa ó sì ṣe àgbéga fún un lẹ́yìn ikú rẹ̀ pé ó ti kú ṣáájú àsìkò yìí wọ́n á ní alhaji isa akindele ò rí ẹ̀rí láti fi tako ntáwọn ń wí ìwé pé ni wọ́n ń kà wọ́n ní wọ́n á mẹ́nu bà alukuran orí karùn-ún ẹsẹ̀ one seventeen sí one eighteen nbí ọlọ́run pé sọ pé ìwọ isa ṣé ìwọ ló ń pera rẹ nìkan nú àwọn ọlọ́run mẹ́ta ìwọ ló ń pera rẹ lọ́lọ́run fáwọn èèyàn pé isa wà á fèsì fún ọlọ́run lọ́jọ́ àlèkè àmọ̀ wípé ńgbà ah, tó o ti pa mí ń wọ̀ máa ti ń lọ mọ́ àwọn náà tó yà sínú àwọn tẹ́psìrì mélòó kan ntí wọ́n tẹnu mọ́ ń bẹ̀ ni pé ọlọ́run gba isala nínú ikú ìgúnni àti pé ọlọ́run ti pa isa bá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n ní bí ọlọ́run ṣe gbé ànábì idris lọ pamọ́ sí ẹ tí a ò rí mọ́ ìgbé tí ọlọ́run gbé ànábì idris pamọ́ náà ló gbé isa pamọ́ àwọn èrò ti amadíyanu gẹ́gẹ́ bí ó ṣe jáde lẹ́nu àwọn aláàjì bóníyàmín ọlátúndò nínú ẹ̀sìn tí àwọn aláàjì isa akíndélé fọ̀ lórí sí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí lórúkọ organization of tadomomin muslimin àti lórúkọ gbogbo mùsùlùmí tó gbà pé ọlọ́run gbé ànábì isa pamọ́ ó gbé lọ sí sánmọ̀ fúnra ara rẹ̀ ni wọ́n ní ó dá àwọn lójú pé kò sí ní tọ́lọ́hún ò lè ṣe pé ọlọ́run tó dá ànábì Ìsá tí ò jẹ́ kí tó fi rú ayé lójú kò sí ní tí ò lè ṣe wọ́n kọ́kọ́ wá mú ẹ̀rí wá nínú alukuran orí fifty three ẹsẹ̀ kẹta sí kẹrin wípé ànábì Muhammadu sallallahu alayhi wa sallam kì í ṣe onífẹ̀ẹ́ ẹnu nítorí náà ọlọ́run fúnra rẹ̀ ló jẹ́rìí ànábì Muhammad pé ntóun bá sọ fún un ní ọmọ àsọfáyé èyí tí ọlọ́run gba ẹnu ànábì sọ tó wà nínú alukuraan agbàgbọ́ wípé wọn ò kan Jésù má gbélé èbú bẹ́ẹ̀ ni wọn ò sì pa àwọn náà tó wá lọ sínú alukuraan ní orí kẹrin. tí í ṣe sóràtò nìsáì níbi tí àwọn aláàjì ọlátúndùn náà lọ tẹ́lẹ̀ ní àyà one fifty seven àti one fifty sí one fifty nine bẹ́ẹ̀ náà wọ́n tún lọ sínú alukuran orí sixty seven sí orí sixty seven ẹsẹ̀ sixteen sí seventeen wọ́n ní ọlọ́run já àwọn yahudi nírọ́ ni àwọn àyà wọ̀nyí fi sọ̀kalẹ̀ lórí pé wọ́n pa ànábì Ìsá tàbí pé wọ́n kàn máa gbélébù wọ́n ní ọlọ́run mọ̀ọ́mọ̀ fi wọn lójú ni ọmọọmọ sọ sí etí anabi Muhammad sallallahu pé bọ́rọ̀ ti rí nìyí o ọjà sí wípé ọlọ́run fúnra rẹ̀ ló rọ ìtàn ọ̀rọ̀ náà fún anabi Muhammad sallallahu alayhi wa pé bó ti rí nìyí kẹ́ ẹ má bàa máa ṣe àríyànjiyàn lórí ẹ̀ wọ́n ní àwọn tó sọ pé wọ́n kan isama àgbélébù wọ́n ní nínú òkùnkùn ni wọ́n wà gẹ́gẹ́ bí alukurani ti wí wọn kò sì nímọ̀ nípa nǹkan tí wọ́n ń sọ. wọ́n wá ka alukurani orí kẹrin tá a wí ẹsẹ̀ one fifty seven sí one fifty nine ní èdè gẹ̀ẹ́sì látinú eh, alukurani tí a fi orúkọ Yusuf Ali gbé jáde bákan náà ni wọ́n tún ka ìwé àtúmọ̀ kan dictionary English lexicon dictionary láti tún túmọ̀ ọ̀rọ̀ wọ̀nyí wọ́n fi àràfi tú àràfi láti mọ kí ni ìtumọ̀ òkè kí ni ìtumọ̀ ilẹ̀ gbé lọ sókè gbé lọ sílẹ̀ wọ́n sì fi ẹsẹ̀ ọ̀rọ̀ wọn múlẹ̀ pé àwọn tẹnumọ́ pé ọlọ́run gbé sá pamọ́ fún àwọn kùndàrú ni ó sì gbé pamọ́ sí sánmọ̀ ni nítorí pé ọlọ́run ò lè parọ́ àti pé ọlọ́run gbé pamọ́ ó gbé lọ sí sánmọ̀ ní abara ni kì í ṣe wípé ó gbé pamọ́ sí ibì kankan lórí ilẹ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn Ahmadiyya wọ́n á tún fi ẹsẹ̀ ọ̀rọ̀ wọn múlẹ̀ sí i pẹ̀lú àwọn àdìs tí wọ́n fi ti ọ̀rọ̀ wọn nídìí wọ́n dákọ oríṣiríṣi àwọn hadith náà lóríṣiríṣi wọ́n ní wọ́n á béèrè ọ̀rọ̀ pé ńgbà tó jẹ́ pọ́lọ́run ló sọ ọ̀rọ̀ yìí ǹjọ́ dáa kí ọlọ́run ó sọ kinní kan kí ẹ̀dá tí ọlọ́run ó dá kó máa sọ pé irọ́ ni ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. nígbà wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì wọ́n tún tẹnu mọ́ wọ́n ní àáfàá ọlátúndùn pé wọn ò rí ẹ̀rí kankan láti fi yọ ara wọn lọ́fìn nínú àwọn ẹ̀rí tí ó wà lọ nílẹ̀ lọ́dọ̀ àwọn táwọn sì ń kà jáde àti wípé wọ́n mẹ́nu bà tafsir ibn kathir bákan náà ni wọ́n tún mẹ́nu bà wípé ọlọ́run ọba ọ wà lórí ọláńlá rẹ̀ ọlọ́run ló ní òun wà lórí ìtẹ́ àlẹ́ àràṣí ọlọ́run ọba sì wà lórí àga ọlá léyìí tó jẹ́ pé lẹ́yìn sánmọ̀ keje lọ́run ló wà. wọ́n wá tọ́ka wa sínú alukuran orí sixty seven aya sixteen sí seventeen alukuran two orí two fifty five wọ́n ní kárántí pé níbẹ̀ ni anabi muhammad sallallahu alaihi wa sallam gbé lọ bá ọlọ́run ọba lálejò nígbà tó rin ìrìn àjò sánmà pé ṣé eléyìí ò náà ò tó rí bẹ́ẹ̀ àti wípé. ọlọ́run gan-an ló gún wà sórí ìtẹ́ àlè àràṣí fúnra ara rẹ̀ nínú ọlá ńlá rẹ̀ wọ́n sì tún fi ẹsẹ̀ ọ̀rọ̀ wọn múlẹ̀ síwájú sí i wípé nígbà tí amadíà gbàgbọ́ pé jésù ànábì ìsá wọ́n ti kàn máa gbélé ìbò ajẹ́pé ní táwọn kiri yóò ń sọ ni à ń gbọ́ lẹ́nu àwọn amadíà náà wọ́n ní nípa ti oúnjẹ wọ́n ní wọ́n bi àwọn amadíà léèrè pé kí ni ọlọ́run gan ń jẹ ńgbà tí ó jẹ́ wípé ntí jésù tí wọ́n ti jésù ń jẹ láti ẹjọ́ yìí ó ṣe wọ́n lé mọ̀ wọ́n ní tí ọlọ́run bá lè bọ́ àwọn ìran kan fún ogójì ọdún tí ó sì bọ́ àwọn azhabulikaf fún ọgọ́rùn-ún mẹ́ta ọdún tó jẹ́ pé tí wọ́n ń jẹ ńgbà náà kò hàn sí àwa èèyàn wọn ò sì gbin iṣu wọn ò gbin ọ̀gẹ̀dẹ̀ wọ́n sì ń jẹ wọn Ọlọ́run sì ń bọ́ wọn wọ́n ní eléyìí tí wọ́n sọ wípé kí ni Jésù ń jẹ láti ẹjọ́ ẹ̀ pé ó forí gbági wọ́n ní pẹ̀lú yàn tí àwọn amadé àwa ń jà lórí ọ̀rọ̀ kú ànábì Ísáyé o wọ́n ti mú Ọlọ́run lọ́lẹ nínú èròǹgbà wọn wọ́n tún wá tẹ̀síwájú sí wípé. Si pẹ̀lú àwọn hadith buhari àti hadith muslim uh, muslim pẹ̀lú abu huraira láti fi sọ wípé nǹkan tí anabi isa aleyhi salatu wa salam tó ń padà bọ̀ wá ṣe lórí ilẹ̀ ayé nígbà tí ayé bá fẹ́ parí náà ni wípé ó ń bọ̀ wá wọlé irọ́ ó sì ń bọ̀ wá tako gbogbo àwọn tó ń pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ wọ́n ní bí ọlọ́run bá ti pa isa ni kò tó ní padà wá sí orí ilẹ̀ ayé mọ́ nítorí pé bọ́ bá wá àkúdà ní ọ̀jẹ̀ àkúdà àyà ní ọ̀jẹ̀ ẹni ọba sì ti kú àlérí mọ́ nítorí náà ló fi já sí wípé ọlọ́run gbé pamọ́ láàyè ni eléyìí náà ló sì fi já sí wípé ó ń padà bọ̀ láàyè náà ọjọ́ ọkú rẹ̀ tọ́lọ́run ọ̀pá kò tí ì pé pé ọ̀rọ̀ ọjọ́ ọ̀dájọ́ ni àwọn aláàjì ọlátúndùn mẹ́nubà nínú àlùkùránì orí karùn-ún ẹsẹ̀ one seventeen sí one eighteen pé kì í ṣe ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ńgbọ̀ bá yá ọlọ́run ó pàpà pa ànábì Ìsá aleyhi salatu wa salam ṣùgbọ́n kò tí ì pa gẹ́gẹ́ bí èrò tiwọn. nínú gbogbo ọ̀rọ̀ yìí bó ti ṣe lọ yìí a ti gbọ́ tọ̀tún a sì gbọ́ tòsì. bí ọ̀rọ̀ bá rí báyìí kí àwa náà ó wò ó lọ́kàn ara wa àwọn ibi tí wọ́n tọ́ka wa sí wọ̀n wọ̀nyí ká máa lọ síbẹ̀ ntí àkọọ́lẹ̀ a máa dá àríyànjiyàn lẹ̀ ńgbà míì nínú alukuraani tó jẹ́ wípé àwọn amadíyà ni wọ́n tẹ̀ ìyẹn wà ń bí ibì kan tí mo fẹ́ tọ́ka wa sí níbẹ̀ nínú alimrana yìí náà ni ibi tí gbogbo wọn ń tọ́ka sí náà ni. Eh, Eh, al Quran, alukuran eh, alimran èyí al Quran orí kẹta ẹsẹ fifty six nínú alukuran ti eh, ti àwọn amadiya gbé jáde aya fifty six ńbẹ tó bọ́ sí fifty five nínú àwọn alukuran yòókù ó kàlẹ́ ìbò báyìí wípé when Allah said o oh Jesus I will cause thee to die a natural death and will exalt thee to myself and will clear thee from the charges of those who disbelieve and will place those who follow thee above those who disbelieve until the day of resurrection. Then to me shall be your return, and I will judge between you concerning that where you, wherein you differ. ntọ́lọ́run sọ ńbẹ̀ náà ni wípé tí wọ́n ní tí wọ́n ní tí táwọn fẹ́ fàyọ ń bí ni wípé ọlọ́run sọ fún ọlọ́run sọ wípé ìwọ jésù òun ó jẹ́ kó o kú báláyé òkú ti ń kú òun ó sì gbé ọ̀gá òun ó sì jẹ́rìí rẹ nínú gbogbo ẹ̀sùn tí àwọn aláìgbàgbọ́ fi ń kàn ọ́ àti wípé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tí wọ́n gbé ní ibi tí mo fẹ́ ká wò ń bẹ̀ ẹnu ibi tó ti dàbí ẹni pé ìyapa díẹ̀ wà tá a fi lè sọ pé bóyá ntí àwọn amadé àbálá kan ni wọ́n tẹ̀lé ń bí ni wípé I will cause thee to die a natural death. ikú yìí ni wọ́n wá wò láàrin àsìkò wo sí àsìkò wo nínú ti Yusuf Ali ẹ dákun ní àárín yìí kan náà nínú Ali Imran yìí kan náà. Eh, ẹsẹ̀ fifty five bó ń ṣe túmọ̀ tiẹ̀ ní ẹ rí i pé lárúbáwá rẹ̀ kò yàtọ̀ sí fúnra wọn mọ̀ ń bí ìtumọ̀ ló gbé ya pàdé ẹ̀. ó ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim behold God said O Jesus I will take thee and raise thee to myself and clear thee of the falsehoods of those who blaspheme. I will make those who follow thee superior to those who reject faith to the day of resurrection. Then shall ye all return unto me, and I will judge between you of the matters wherein ye dispute. Sọdáka láwọn Maulana Lazim. Ẹ rí i pé nínú ìtumọ̀ ti Yusuf Ali kò sí wípé I will cause you to die a natural death níbẹ̀ this particular sentence is what should receive our attention most of the times bóyá ọlọ́run ti pa ànábì Ìsá ni àbí kò ì pa nítorí ìdí èyí bọ́rọ̀ ti ń lọ yìí tá a bá wo inú alukuran tó bá yẹ pé alukuran nìkan ṣoṣo tí kò pé méjì ńlá gbàgbọ́ a jẹ́ pé ká ṣọ́ra níbi ìtumọ̀ ká má bàa wá pé ọlọ́run ọba ló purọ́ bí ìtumọ̀ yìí bá takora wọn ká jẹ́ kí àwọn tó bá yẹ tó bá látúnṣe é ṣe sí kí wọ́n ó ṣe é sí irú bí wọ̀nwọ̀n yìí lọ̀rọ̀ gbélé fojú hàn ká wò ó ká tú aráàfin kọ̀ọ̀kan palẹ̀ lẹ́yọ̀ ọ̀rọ̀ kí lọ́lọ́run wí ń bí tó bá jẹ́ wípé ọlọ́run ọba ó gbé ànábì Ìsá sá fún àwọn kùndàrú tá a sì gbà pé lóòótọ́ ni ẹni mo fi béèrè níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ṣé gbogbo wa lágbá alukurani gbọ́ tá a sọ pé gbogbo wa ni àjẹ́ wípé kí aṣọra ń gbà náà ká má pe ọlọ́run ọba ló kùrọ̀ torí ọlọ́run ọba kì í parọ́ ebe ìtumọ̀ ibẹ̀ ni ká ti ṣọ́ra o ibi tí àwọn amadíyà wọ́n ti rí wọ́n fi oríṣiríṣi ẹ̀rí ọ̀rọ̀ múlẹ̀ pàápàá nínú orú alukurani yìí àwọn ìtumọ̀ yìí ó yàtọ̀ sí tinú alukura àwọn alukurani míì ká ṣe àtúnṣe sírú àárín o torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ bí ìyàn dídá ó ti máa wáyé dòpin ayé nù àwọn amadíyà gbàgbọ́ wípé ńgbà tí Jésù kú wọ́n gbé lọ sí ìlú kan tó ń jẹ́ Kashmir ó fẹ́yàwó ńbẹ̀ ó bímọ ńbẹ̀ ó ìwé òun ó wà lọ́wọ́ mi ṣùgbọ́n tá a bá wá wo gbogbo eléyìí ó dáa ṣé ọlọ́run parọ́ ni àbánábì ní ń parọ́ àárín ni ẹ dákun gbogbo ní tí gbogbo wa péjọ sí ń bí ọ̀nà tá a fi wà lìjẹ́ náà ni mo máa ń sọ kinní kan láwọn wáàsí mi léèyàn bá bímọ tí gbogbo ọmọ ẹ̀ bá kú tán kì í ṣàpadà sí ibú àdánwò ni anabi muhammad òun náà bímọ ó bímọ méje mẹ́fà ló kú lójú ayé ẹ̀ àpadà sí ibú ọ̀bá anabi ọlọ́run dánwò ni léèyàn bá lówó tí ò ní mọ́ tó ń gun mọ́tò tí ó gùn mọ́ tí ń fẹsẹ̀ rìn àpadà sí ibú kọ́ àmọ́ èyí tí dé àpadà sí ibú náà ni kó di ọjọ́ àlìkìyámọ̀ kí wọ́n wá sọ fún èèyàn pé gbogbo kìràkìtà rẹ lórí ilẹ̀ gbogbo ìgbòkègbodò rẹ iná lọ́wọ́ eh, tí ó gbé àwọn náà ẹ̀jẹ̀ asá fún o tó bá jẹ́ pé ìfẹ́ ẹnu ni àwọn kan fi túmọ̀ ọ̀rọ̀ tó ń takora wọn yìí ẹ̀jẹ̀ apá ìfẹ́ ẹnu tí wọ́n ti ní gbogbo ibi tí ó bá dàbí ẹni pé abágbé ń ṣe ìyapa ẹnu lórí ọ̀rọ̀ nípa àdìtì ni nípa nǹkan kan ni ẹ jẹ́ á padà sínú àlùkùránì gbogbo àdìtì ni tẹ́fsírì ni tí gbogbo wa ń wí wọ̀n wọn òun ní èé ṣe ìwé yẹpẹrẹ lèmi mú wọn lójú tèmi ìwé nì ọba àwé òun là àlùkùránì ọlọ́run ọba dáná sì ń sọ bí pé àlùkùránì gan nìkan lòun ọba dáàbò bò àti wípé anabi muhammadu sallallahu alaihi wa sallam. ó ti tó láwòkọ́ṣe fún yín òun ni ẹ máa fi ṣàwòkọ́ṣe ńgbà túnú àlùkùránì látòkè délẹ̀ àròrúkọ ṣéwù kàwláàkì ń bẹ àròkọ tìjání ń bẹ àròkọ kọ́dírì ń bẹ àrí lèmọ́mù ìbàdàn ń bẹ àrí lèmọ́mù ìlọrin ń àbórúkọ gulam ahmad ń bẹ àbórúkọ ẹlòmíì ń pé ni ẹ máa fi ṣàwòkọ́ṣe gbogbo àwọn tẹ́ ń tẹ̀lé ṣéwù ẹ eh, eh, ṣéwù kínní kan ṣéwù kínní kan tí ṣéwù bá wí náà ni ìfẹ́ ẹnu ṣéwù fìfẹ́ ẹnu rẹ̀ lọ́lẹ̀ àwọn ọmọ akéwù ń tẹ̀lé lẹ́yìn akan òun ní ọkọ̀ tí ó kó àwọn jàmọ́ kan wọná nítorí náà tó bá yẹ pé gbogbo wa fẹ́ wọ àlìjàn náà ni ẹni tọ́lọ̀ ní àtẹ̀lé ni ẹ̀jẹ̀ àtẹ̀lé a ti sọ pé kò sí ìdájọ́ lórí ọ̀rọ̀ ìtorí ọlọ́run ló ní ìdájọ́ ẹ̀ẹ́dìpọ̀ náà ti sọ ní pé bó bá dọjọ́ àlèkè àmọ́ gbogbo ń tẹ̀ ń ṣe ìyapa ẹnu sí òun lòun ó jókòó lórí àga ìdájọ́ lọ́jọ́ náà ńlá fún máa pè ní ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga tó jẹ́ wípé nínú alukurani bí gẹ̀ẹ́sì gan ti pè he is the, the, the Allah the almighty the everlasting God, the terrible and invisible God, the disposer of affairs, and the master of the day of judgment. I want us, I want it to be very clear to us that our relationship with God Almighty is a four stage affair. The first stage is creation. When He was creating us, None of us, none of the prophets participated in it. He created us single handedly. Then the next stage is life. When he gave man life, nobody again, nobody participated in it. The third stage is death. when he causes you to die, nobody takes part in it. Then the, the next and the final stage is judgment. He will, he will sit in judgment on that day. Kò ní sí lọ́ọ̀yà, kò ní sádájọ́, òun nìkan ni ó kù ládájọ́. Nítorí náà gbogbo bí àtúnṣe bá yẹ ẹjẹ́ àṣàtúnṣe sí ẹjẹ́ àṣẹ́rí padà sínú àlòkùránù. ẹ jẹ́ padà kúrò lẹ́yìn àwọn àáfàá wa taa àáfàá àgbàká bá ti di pé ní tó gbé lọ́wọ́ pasi sí àlùkùránì ká kúrò ńbẹ̀ kọ́lọ́run ọba kó ṣàánú fún wa ọlọ́run ọba mọ́dùn wá ní ládàá gbígbọ́ tá a wá gbọ́ yìí ọba olúborí olórí àdàlékè arẹrẹ ibú òtítì ń béèrè ti ń gbòde gbogbo nígbà gbogbo ọ̀rọ̀ gbogbo lọ́jọ́ gbogbo gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo gbogbo. ọba gbagba jíajíá ọ̀gbàgbà ti rí gbá ọ̀gbàgbà ti rí gbà ọ̀gbàgbà ti gbàrà àdúgbò ọlọ́run ọba àwọn ọba ọba ti gbàrà alé ti gbàrà oko ọ̀wàyàmì ọ̀rọ̀ ọba olùfẹ́jì ẹ̀ṣẹ̀ ẹlẹ́dàá wa àjọkẹ́ ayé adàgbàmọ́kù arógoṣogo àlekè ọlá olùpinmirin olùpinmirin alàgbà àgbàlagbà bàbá àgbà ọba òkìkìkìkì òkìkìkìkì òkìkì ọ̀kàkà ọ̀kàkà òkìkì òkìkìkì mọláyà ọba ọ̀wàrà wá adúró ti ní ìgbèlẹ́yìn ẹni olúbániṣẹ́ adúnilọ́tí bániṣẹ́ tẹ́ni ọba arabolẹ̀ ọba afẹ́rún ògópìjẹ̀gì àgbọ̀n. ọlọ́run àṣẹ ìgbìmọ̀ àṣẹ ọ̀rọ̀ àṣẹ ìlànà àṣẹ kìkì àṣẹ àṣẹ fúnra ẹ̀ sọdáka láwùmọ̀ ọ̀làánà làzim. ó bẹ̀ ọ́ nítorí pé ọba tí kì í ṣèèṣì ní ìwọ ọba ọlọ́run ọba tó wáá fi kẹ́ wa kọ́lọ́run dákú mọ́gbà lọ́wọ́ wa bákàlá ìlà ìlẹ̀lẹ̀ kó dáadáa náà àwa dúpẹ́ lọ́dọ̀ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ kejì nítorí pé. kò sí nǹkan tí wọ́n lò fún wa lónìí ju ìmọ̀ lọ ìmọ̀ náà gbogbo wa náà la sì rí ohun tí a ó gbà mú ń bẹ̀ torí pé mani harada andikiri fàyínì aláwo máa ń ṣe àtàdà nǹkan ẹni tó bá gúnrí kú lójú ọ̀nà nìkan ló mọ̀ alukura àdìs tábìlì sẹ̀rí ọ̀rọ̀ àti sẹ̀rí ọ̀rọ̀ ọ̀hún láti gúnrí lọ sọ́dọ̀ bíbélì nípa ọ̀rọ̀ jésù bí ìgbà tá a máa ń tà sí ni. alukuran la lè fi bíbélì gbà kó kú ń bò mí ọgbà pé òkú ń bò mí ọgbà kọ́ bẹ lọ́hùn wípé ọlọ́run sì gbàdúrà rẹ̀ lórí àgbélébù ń bò mí a náà la rìvásì ń kọ́lọ́mọ́sà àṣà lẹ́sàn rí rọ̀bánà àtẹ́yìn náà fi